وهذا الذي adáọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó jẹ́ kí ó ṣojú wa láti parí ìdajì Ramadan ọdún 1443 èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti ṣe jíra láti ìlú Mákà láti ìlú Mákà lọ sí ìlú Màdínà tó ṣe dédé 2022 ilé ìní àwẹ̀ kẹrìndínlógún èyí tàà ń gbà lọ ní ọdún yìí a ń bẹ lọ́hun kọjọ ọkọjọ rẹ̀ kọjọ kí èmi àti ẹ̀yin kájọ wà nínú ẹni tí a jọ gbàwẹ̀ náà tàà àwọn ọ̀kan lájọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n náà kọ́ọ́lẹ̀ ọlọ́run ọlọ́run ọba òjò kí wọ́n sí wọn láyé mọ́ lónìí kìí sí agbára tí wa náà láti ń bẹ lórí ayé bí kò sí bí àánú ọlọ́run lófò wá jẹ́ pé ọpẹ́ yẹ wá ọpẹ́ tọ́ sí wa àwa gbẹngàn lọpẹ́ tọ́ sí ọlọ́run kó má jẹ́ tẹ́nu ọpẹ́ wọ́ kàn ìkẹ́ àti ìgbẹ̀kẹ́ ọlọ́bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́bá àwọn ará ilé rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó fi ṣe ẹ̀kọ́ sí tí ó fi di ọjọ́ ẹ̀san sóra tí a máa bẹ̀rẹ̀ lẹ́nì ní ọ̀tún òun náà ni sóra tó lè jọ́ ìyẹn Quran 17 sóra yìí wọ́n ń pè ní sóra tó lè sọ́rọ́ orí ìrìn àjò èyí tí wa Muhammad sallallahu alaihi wasallam tí jìbìrí ló mọ́rin láti ìlú Maka lọ sí ìlú Madina tó ìfẹ́ tí ẹ̀bá fẹ́ rìn rẹ̀ láàrin ogójì ọdún ogójì ọjọ́ èèyàn máa fẹ́ Muhammad sallallahu wa mọ́rin láàárín ìgbà tí èyàn máa ń kírun ìṣá ìtàn kó tó di pàtó tó wọ́n dé kí wá tún ṣe ìrìn àjò wọ́n tún ṣe ìrìn àjò alìmìíràn ìrìn àjò pè ní ìrìn àjò òun náà ní ìrìn àjò tí ó ń lọ sí ilẹ̀ Jerusalem lọ sí mọ́sálásí tá ń pè ní Al-Masjid Al-Aqsa tàbí tá ń pè ní Baitul Maqdis ìrìn àjò yìí òun là ń pè ní Al-Hijra ṣùgbọ́n láti mọ́sálásí lọ sí sámàkélé ìrìn àjò yìí náà lọ́fi lọ gba ìrún wá nídẹ̀ ẹ̀kọ́ bí iná fílà tí àwọn ẹni ìṣáájú máa ń kí tọ́lọ́wọ́n bọ́ kẹ́yìn ẹ̀ fún wọn ló ń tí ọlọ́run bá náà kí tẹ́lẹ̀ ṣùgbọ́n alẹ́ ló ń tí ọlọ́run ló tún ṣe ìrìn àjò láti bẹ́ẹ̀tìlì mọ́kúrì àlùmọ́jìlì àkọ́sọ́ ilẹ̀ àkọ́ òkúsẹ́gà àtàmàwà lọ sí òkè sánà méjèèjì ìrìn àjò ilé òun wọ́n pè ní alìmìírànj alìkí ni mo pè alìmìírànj ṣùgbọ́n ìrìn àjò tó rìn láti ìlú Mọ́kà lọ sí ìlú Jerusalem là ń pè ní alìmìírànj ṣùgbọ́n ṣùgbọ́n tó ráì wọn ò pẹ̀lú ọkwa Miraj ó kọ tí wọ́n ẹni suratul Isra torí ní àjẹ́ yìí tọ́rọ òun náà ní rírì àjẹ́ lé ṣùgbọ́n bí kí ò ti rọrùn ní fóò ló ṣe wá sọ fún ọ láti ìlú tó jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti gbà Islam tẹ́lẹ̀ wọ́n ti rí dà wọ́n já ọ́ ó ti gbérọ́ dé o ìrọ́ funfun báláwo lélẹ́ yìí o àá ó dàbí kẹ́nìkan sọ fáwọn náà ní ti pé òun lọ màdúgbò yìí nígbà tá a ti rú ní tẹ̀ka tó ká sí òun ti dé padà a kò ní pléènì kò ní kẹkẹ tọ́wọ́ lọ fẹ́ kò sí rò nígbà náà àwọn alábáwá àwọn tó lóògùn wọ́n lóògùn ní wọn wọ́n gbà pé ọfẹ́ gan irọ́ ní bẹ̀m̀bẹ̀ èyí tí Yorùbá máa ń sọ fúnra wọn fáwọn máa ń lọ bẹ̀rẹ̀ irọ́ irọ́ ẹni bá lè lóhun lè lọ́fẹ́ ọwà káàdì gbogbo ọfẹ́ tó lè gbé ọjà ti bí ìsí ọjà alánẹ̀ rẹ̀ ṣùgbọ́n kọ́ lóhun ọlọ́fẹ́ láti bí ìsẹ́kù ọlọ́lọ́mọ ya sídẹ̀ǹtì ọ̀sẹ̀rẹ̀ sí lọ́nà ọlọ́lọ́mọ ya sídẹ̀ǹtì ọ̀sẹ̀rẹ̀ sí lọ́nà ṣùgbọ́n ọfẹ́ tó lè lò òun ni kọ́fẹ́ ìtògiri ọwọlé àlùjẹ̀nú lè fọ́ ọbẹ̀ yẹn lè tẹ̀lé ìwọ́n kálùjẹ̀nú fọ́ láti bí wọ́n fún ọlọ́nà tó jí irú yẹn kìí sí ìyàmọ̀ òun gẹ́gẹ́ sí ìyàmọ̀ àwọn tó bá ti rí báyìí àlùjẹ́ ń tí ń bára wọn gbé ìlú ní ṣiṣẹ́ èso òun gẹ́gẹ́ mọ́ tá a ka rúkìá fún tààrà wàyí ńlá kò ní alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá sí ìrìn àjò yìí láti ìlú Mọ́kà lọ sí Jerusalem wọ́n ti ń pè ní Al-Isra wọ́n wá ń pè sóra ìlú sóra tó lè ṣe sóra tó lè sra nínú ó kọ mẹ́ta tó gbajúmọ̀ sí jẹ́ ni ó kọ kejì tó gbajúmọ̀ sí jẹ́ wọ́n ń pè ní sóra Bani Israel sóra Bani Israel kí ni tó ní pẹ̀lú ó yìí ó kọ Bani Israel ń tọ́pọ̀ alẹ́ ni pé lẹ́pàá báwọn bá ní sọ èyí ti balẹ̀ jẹ́ púpọ̀ ọlọ́run bá tàbí wọn ní súrẹ̀ yìí tápàdà máa sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ báwọn bá ní sọ èyí ti balẹ̀ jẹ́ púpọ̀ tí wọ́n fi sínú orílẹ̀ yìí ọlọ́run bá tàbí wọn fún wa lóbi jẹ́ wípé bá rí mọ́sáàkù mi wọ́n jẹ́ ọyọ́ ọlẹ́nu ó ní wọ́n bá sóràtù lè sọ́rà lókè rẹ̀ tọ́ bá sóràtù èṣù sóràtù bá ní nínú ọkọ̀ kejì tó tó nínú ó pẹ́lẹ̀ kẹta òun náà ni ó ní súrátù at-tasbih súrátù at-tasbih tàbí súrátù subahat kò sí ìtò òpé tó òpé súrátù tasbih tàbí súrátù subahat ilé tó fi pé lọ́pàá yìí torí gbóhun lọ bẹ̀rẹ̀ súrà yìí tẹ́lìmọ̀ tó bẹ̀rẹ̀ súrà yìí nù subhanalladhi أسرى لعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بلوم سبحانه وتعالى wọ́n fi sóòkọ̀ yẹn ní olóòfin jẹ́ pé àwọn sówà ní bẹ̀bẹ̀ tó wá tún yàtọ̀ ìbí ohun tó bẹ̀rẹ̀ tó wá tún lọ́kọ́lá nínú ọkọ̀ tuntun jẹ́ tó wá tún èṣù tó wá tún núùnì yẹn pé tó wí ń tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ní núùnì ṣùgbọ́n ọkọ̀ ìrìnà ìṣẹ́tù lọ́kọlẹ̀ ṣùgbọ́n dọ́gba agbọ́lọ́wọ́ bá fi ara fi nùún ó fi bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n a máa pè lóko ẹ̀ náà fi sóràtú nùún bẹ́ẹ̀ náà wà ní sóra yẹn náà sóràtú subhan àbí sóràtú tẹ̀sídẹ́ sóra sàpọ̀mọ́ sóra sàpọ̀mọ́ áyà yìí mọ̀kíyà yìí àwọn sóra yìí mọ̀kíyà tù yẹn ni pé mọ́ta ló ti sọ̀kalẹ̀ Fáàkúsúra sọ̀kalẹ̀ ní Mọ́síkà, tààpẹ̀ ní Mọ̀kíyà, ìtumọ̀ ẹni kánẹ́dì òtó ṣe ń jíra láti ìlú Mọ́síkà lọ ìlú Mọ̀dínà ló ti sọ̀kalẹ̀. Ṣùgbọ́n àwọn àyájú tó jẹ́ ti àkọ̀díyà bẹ́ẹ̀ tó jẹ́ ti àkídà àwọn ìtàn ní bíbẹ̀. Bí èrè níbẹ̀. Torí pé àwọn àyà tó sọ nípa àkídà Mọ̀dínà lọ́wọ́. Wọ́n níbẹ̀. Wọ́n ní pé torí pé ń gbà tó fi ní ọdún kí àbọ̀ tó ń sọ ọlọ́wọ́ bó ṣe ìjírá ní súnmọ̀ ìsọ̀kalẹ̀ ìfúra ìmọ̀lọ́wọ́ ọba lẹ́yọ̀kẹ́ náà nínú mọ́kà ọgbọ́dọ̀ hẹ̀mẹ́ torí pé ìmọ̀lọ́wọ́ ọba lẹ́yọ̀kẹ́ ní àwọn súrà tó sọ̀kalẹ̀ nínú mọ́kà òun náà ní fẹ́ ní tí ò sí lọ́lọ́wọ́ bá ta ní ọmọ apéhùn ta mọ́ lọ lé tí ó tún ò sí lọ́lọ́wọ́ bá fún ó ní ogbogbo yàwọn tí bẹ̀rẹ̀ yìí wọn ní yóò rí òun bí lágbàlẹ̀ olóògùn lọ pé bàbá ẹ̀dàkùn bí mi yìí bí ṣe rí bí ọgbẹ́ náà bá ní má rí òkú àwọn lámì alọ́bìnrin kan láwọn ọ̀gbìnrin rẹ̀ àgbọ̀dọ̀ rábọ̀ ẹ̀ kí lẹ́ fún mi ọ̀yọ̀ gbàkiri Ọ̀rí ló nígbà ilé òjòjúmọ́ ọkọ̀kọ́ pé ó gbé ní tọ́. Tó fi fàtílé àwọn lè mọ́mọ̀ fi ṣe rò. Torí pé àkídà òye, ìmọ̀lọ́wọ̀n bá lẹ́yọ̀ òye. Ìyẹn ló ń sọ lọ́wọ́n bá fọ́ gbájú àwọn sáábà tó dìde ta fi yí ẹ̀. Tíbò lẹ́sí kọ́kọ́ dọ́lọ́wọ́n bá mọ̀ rẹ́. Ẹni ọba dọ́lọ́wọ́n bá mọ̀ ni ó lè ṣe lọ́wọ́ kó ti sọ àdúgbò tiẹ̀. Ṣùgbọ́n ìdí òṣèlọ́wọ́. Ẹ máa rí bóun ní ọmọ àdéhùn, ọba dàsùn pé ó kú kí ni ó ṣe?

nígbàtí ó inú àwà yìí náà ni ó nígbàtí ó wà jẹ́ ọ̀dọ̀ tí máa ń ṣe ò gbónà lọ la hawla wala quwwata kí lọ máa wí nínú fún ìsì ẹ̀yẹ tí ó máa ń bóyá ìsì ẹ̀yẹ tí lọ́wọ́ bàbá tí a kí lọ́wọ́ ágà ní ọlọ́wọ́ gbogbo òun òkúlò òun ò

wánù mẹ́ta ni kí ni wánù mẹ́ta tó mọ̀ sí wọ́n ẹ̀sẹ̀ tọ́ ẹgbẹ́ mọ́lákùnlẹ̀ eh, mọ́ǹkà àti nàìjíríà bá jẹ́ ọ nínú sàárè ìwọ̀n tàbí tó fi gbádùn mú sàárè ní pé tóra tó lè sọ́rọ̀ mélòó láyà rẹ̀ tọ́ bá ṣe sọ́ ọkọ̀ máa gbádùn mú sàárè tọ́ pípọ̀ yẹ kọ́ gbẹ̀gbẹ́ ṣùgbọ́n bó tún fèrè rọ̀ tó yẹ ìwọ̀n tó fèrè tó rọ̀ jẹ́ mọ̀ndọ́ bókì

wà láti sọ́tò èṣù sóràtò náhàl sóràtò lùkà títò rẹ̀ yẹn táwọn fi sí jà tọ́nà bá ti sáyà kalẹ̀ tó wá sọ sóra kalẹ̀ fún ẹbí àti àyà báyìí àlẹ́bí ó ní pé ìdí alúhà fi kàdì yóò sọ báwọn tàbí pé ìdí báyìí ní ẹbí tí ó tó ń jẹ́ pé tó fi jẹ́ pé nínú oore tí ń bẹ fún àlè ọmọ yìí òun náà ní agbára ọlọ́run ọba wa ha rẹ̀ ló jẹ́ kí ọwọ́ ọkọ́ má ọ̀fẹ́ náà ọmọ ya lọ́ta akọ́ hálù kùránì torí ọba dé ìlú kan wọ́n náà máa Súra tó bá ní ìsìrọ̀ ìkẹ́. Ó fọ́ wá pé ojú ẹ̀sẹ̀ ló pe àwọn àfá. À, wọ́n ah, bá mọ́sí àfùkẹ́ nílùú yóò. Kàkà kí wọ́n kọ Súra tó ní ìsìrọ̀. Wọ́n wọ́n kọ́ ní pé Súra tó bá ní ìsìrọ̀ ìlú. Àwọn àfá ní àjẹ́. Òun náà ní bẹ̀rẹ̀. Òun náà ní bẹ̀rẹ̀. wọn ò ní wò yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo àwọn àkáàmù tó wà ń bẹ́ wọn ò ní kí èsì ìjọ fúnra mo gbá mọ́sá àfẹ́rẹ́ yìí mú kí mo wọ́n kọ́ eléyìí ṣùgbọ́n wọ́n mọ́sá àfẹ́rẹ́ yìí sọ́ọ̀dì wọ́n kọ́ sókè mo tún gbà mú lílé yìí àmì tó ọmọ wọ́n lè àfa yóò ní káfá náà ọmọ ilé ah, gbogbo ẹ̀ ó sì ẹ̀ ní ọmọ àti gbogbo ẹ̀ ní ọmọ àti tó jẹ́ pé síra ọlọ́run ọba yẹn ọlọ́run ọba yẹn pé inna nahnu nazzalna dhikra wà inna lahu àwọn aláṣọ àlùkùránì yẹn kalẹ̀ wọn náà láti sọ ọkọ̀ ọ̀tún ò lè ìyẹn lè fi nù dí dáadáa bí báìbù náà ṣe rí lónìí ọba gbá báìbù mo lè fi nù dí dáadáa tó gbégbé sọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ ọ̀rọ̀ ẹni ọkọ̀ yẹn gẹ́gẹ́ ni o gbogbo èdè yóò tán bá túkọ̀ ránù ìfìlẹ̀ yóò wà èdè yóò wà lẹ́gbẹ̀ẹ́ta ọwọ́ ẹgbẹ́ dí àwúsá ìyá ọ̀sán wà wà lẹ́gbẹ̀ẹ́ táìpẹ́lẹ̀ ìbò ní èdè ìbò yẹn wà wà lẹ́gbẹ̀ẹ́ táìpẹ́lẹ̀ Yorùbá ní èdè alukur'an wọ́n wá fún sílé yorùbá lásán kò sílé yìí ń bẹ̀ ọ̀ kìí sọ̀rọ̀ ọlọ́run bá mọ́ o ẹyọ kan ni wọ́n tú àlèhùnmọ̀ yìí lẹ̀ lórí ẹ̀ àwọn ọ̀sán ti dìbéètì lórí ẹ̀ tí tó fẹ́ òun lè ní ọ̀sẹ̀ nìjẹ́ amẹ́ríkà àwọn alùkùránì yìí àwọn tó bá mọ́ ni wọ́n yẹ wọ́n máa gbé wọ́n ní kò sí kankan ẹjá tún sí ìbò fún ọ̀nà káwà sọ fún pẹ́tẹ́ bá fẹ́ mọ òrìjánà rẹ̀ àti báyí nẹ́mbà rẹ̀ òrìjínà rẹ̀ nẹ́mbà ẹ wà ẹ̀tẹ̀ máa wúlú síra wọn ẹ bá tún gbà síláàmù dá ìtumọ̀ rẹ̀ wọ́n wá bá wọn kọ́ lórí ìwé ìta wọn tẹ́ jáde mọ́ lẹ́yìn bí wọ́n sẹ́ńdì ẹ̀ lẹ́yìn bí wọ́n sẹ́ńdì ẹ̀ sí nìkan lamẹ́ríkà yìí pé fún wọn kẹ́kàá káwọn tó lè mọ̀ pé ah! ọ̀rọ̀ náà bá lọ̀rọ̀ yìí tó tọ́ ṣùgbọ́n wọn tí ó gbé wò ní ọ̀pọ̀lọpọ̀ wọn christian ni wọn onípa àwọn tó tó méjì ní amẹ́ríkà tẹ́ǹkù sọ́ǹtì ní àwọn christian sí mẹ́lẹ́ àwọn mùsùlùmí mẹ́lẹ́ ojú bí èrò ọ̀sẹ̀ lé ní 2% láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1% ni wọ́n wọ́n tó 1% gẹ́gẹ́lẹ̀ ṣùgbọ́n tó àbá tí wọ́n kó tí ìmìlọ̀n tán wí iná tàbá gbé ní pàtẹ́ńtẹ́ ojú wọ́n ti jẹ́ ìlọ torí pé amẹ́ríkà amẹ́ríkà amẹ́ríkà tán wí má gbọ́ yí sí pé bóyá kọ́ntúrì ẹ̀yọ̀kẹ́ o USA United tí wọ́n ti pè United àwọn kọ́ntì tó pọ̀ wọ́n sọ́ra ọkọ̀ wọ́n jẹ́ yọ̀ká ni wọ́n fi ń sọ pé káwọn ọba àlè máa lágbára lọ́pọ̀lọpọ̀ kọ́ntì táwọn ní lágbára yóò fi lè ráyè kọlù wọn àwọn kọ́ńtì tó pọ̀ wọ́n wá so àwọn ọkọ̀ wọ́n jẹ́ kọ́ńtì ẹ̀yọ̀ká United States of America ló fọ́ ayé pé bí wọ́n ṣe pọ̀ yẹn bí ká máa sọ pé gbogbo wọn lọ bí ìsìnkiri kàfẹ́ àtìtú àti nǹkan wọ́n wá jẹ́ pé ẹyọ kẹ́nu 50 yẹn ní Nàìjíríà ìjẹ́ wọ́n ní ọmọ pé ní Nàìjíríà bá lọ́wọ́ dìbí jí wọn wọ́n gẹ̀wò Nàìjíríà lókè bí kéyìn owó ọmọ tó tẹ̀ sílẹ̀ lẹ̀ ọmọ tó tẹ̀ wọ́n tẹ̀ lánàá wọ́n wá ní pé ọ̀dámọ́já ẹ̀ jẹ ìyà ẹgbẹ́ májọ ọgẹ́wò pé àà ah, kí ni ó dáwà sí bẹ́ẹ̀ ni Amẹ́ríkà ṣe rí ṣùgbọ́n tàbá ń sọ yí population àwọn mùsùlùmí ti ń bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣáájú wọ́n lé ń tẹ́lẹ̀ lọ ní sí wọ́n ti ń wọ ọba ten million wọ́n ti ń lé ten million sí wọ́n ti ń kúrò sí ní three percent ní population ṣùgbọ́n àwọn pọ́jú bẹ́ẹ̀ àwọn Christian wọ́n wá fẹ́ sẹ́ndì kùrán sílẹ̀ ẹ̀dọ́gùn sí kùrán ni wọ́n wá sẹ́ndì sílẹ̀ lódodo ìyẹn ló jẹ́ wọ́n fọ́ lóyìnbó lápá bíbẹ̀ ẹ̀kọ́ àlùkò à ń kàlánú lọ ń táwọn èèyàn ọ̀rọ̀ lọ́wọ́ báyìí yìí ọlọ́run wá fi bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run bá sọ báyìí wípé bá ní subahana lẹ́bí asra bí ábìbìhí láìlá mìíràn al-masjid al-haram àfọ̀mọ́ ọlọ́run àfọ̀má kí là ń pè láfọ̀ òun ní gbólóhùn tá a máa sọ pé subhanallah ló ń sọ ọlọ́run bá ní pípín ẹ bá wílẹ̀ ẹ̀mí ọgọ́rùn èèyàn gbàládà 1000 wọ́n pa ẹ̀sẹ̀ 1000 rẹ fún yìí àjùlọ ìgbéga 1000 tó máa bẹ fún yẹn gbólóhùn subhanallah ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ọlọ́run wá fi bẹ̀rẹ̀ súrà yìí ọlọ́run ní subhanan lẹ́bí àfọ̀mọ́ fún ọlọ́run àfọ̀mọ́ kọ́ àlẹ́bì yẹn nínú ọba Allah ọ máa bẹ fún ẹni tó ṣe pé asra fi tó gbé ẹrú sí rẹ̀ yẹn òun ni Muhammad sallallahu alayhi wa sallam àbíwọ̀ ni wọ́n gbé láti lọ Mọ́kà èyí Nígbò ìjẹ́kọ́rọ̀ ọlọ́run ọba ní ọ̀rọ̀ àdébì gẹ́gẹ́ ní ẹ̀kọ́ fi yí. Ní ẹ̀kọ́ kàtọ́ ní pèsè bá ánà lẹ̀dí àṣẹ̀rọ̀ yìí, òṣìṣẹ́ pé bí àdìdì yìí, àkọ̀mọ́ fẹ́ni tó yẹ pé ó gbé mi, àṣẹ̀rọ̀ bí tó gbé mi, ṣùgbọ́n àṣẹ̀rọ̀ bí àdìdì. Tó yẹ tó mú ẹrú sí rẹ̀ sí ìrìn àjò. Àṣẹ̀rọ̀ yìí, ń asra yusri isra'u mọ́sàwìrì afọ́àlà yufailu ìfọ̀àálù akramu akrama yukrimu ìkìrọ́mù akibara yukibiru ìkìbáru ahsana yuhsinu ihsanu asra yusri ìsìrọ́ọ̀ù ọlọ́run ọba ní pé àfọ̀mọ́ kọ́ máa bẹ̀fẹ́ ni tó gbé ẹrú sí rẹ̀ sí ìrìn àjò ìrìn àjò wó ní láìlà láìlà alẹ́ ni wọ́n fi rìn àjò náà níbo wọ́n ti gbéra ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ wá lọ́wọ́ tó ń sọ ọlọ́run ọba sùn ní mọ́sálásí ní kàábà iná ní ìbèrìlù dé ni wọ́n jí ìrìn àjò yá ìlà àìn ọlọ́run ní ìpè ọwá ọwá bá mú nǹkan ẹ̀kọ́ kẹwàá nǹkan ẹ̀kọ́ táwọn fọ́ọ̀kọ̀lẹ̀ ìmáà ó tóbi ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ wọ̀dúnẹ́ lè bá wúlì ṣùgbọ́n kò tẹ́sù láàrin méjèèjì ẹni ọba dá kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ tó sì jẹ́ sí mọ̀ yọ́ mọ irú ẹranko bí ó ti kojú wo ẹranko náà ṣùgbọ́n látara pé kò sí méjèèjì lọ́dọ̀ wá ní tó nǹkan ẹ̀sìn làtúnsábà rí kẹ́tẹ́kẹ́tẹ́ yàn jẹ́ ulẹ̀ àwọn dẹ́sà tèrè àlọ́wà òun máa ń kéré ṣùgbọ́n òun náà máa rẹwà wọ́n máa ń gún òun ṣùgbọ́n ẹ̀sìn òun máa ń ga tí nǹkan kò sí jìdì ìlú wá gbé wá wọ́n pè ní bùrọ́ọ̀kù àlìbùrọ́ọ̀kù àlìbùrọ́ọ̀kù ìkọ́ tí nǹkan kò yí fọ́ọ̀kọ̀ lè máa ó tóbi ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ wọ̀dún náà bá gbílì ṣùgbọ́n pọ̀ tẹ́sù tánẹ́bí ò tó lè jókòó lórí ẹ̀ wọ́n parí iṣẹ́ tó parun tí ọlọ́ ara sẹ́wọ́ ní ìbírù jí dìde ọlá ayẹ ó fi mount zemzem ó fi fọ́ alifọ́dà lọ́fíńdà ó fi rá ọpàdé padà ọya oh, yeah gbogbo ìrìn àjò táwọn yìí èyí ṣe ìrìn àjò tó gbogbo ń tọ́ ọlọ́run bá ní pé láàrin sẹ́yìn àkọ́kọ́ kan sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ sẹ́yìn bá ń sa láàrin five thousand years èèyàn ní sáátọ́ sẹ́mẹ̀ kiri sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ gbogbo discipline máa ń gbé ọ̀ ìtòsí ni o ni ó dín sẹ́mẹ̀ alákọ̀ọ́kọ́ yọ ara o gbogbo ni ó kẹ́kọ̀ọ́ lójú fún wa o sẹ́mẹ̀ alákọ̀ọ́kọ́ yìí kápá lọ pé kánà kejì kánà kẹta kánà kẹrin káàrún kẹfà keje kẹjọ kẹ keje bí ó kẹlẹ keje ìrìnàjò yẹn kìí sí ìrìnàjò kéke wọn sì fẹẹ rìn láàrin òun yẹn náà òun yẹn náà wọn fẹẹ fi hàn wọn fi wá gbéra nínú ẹni wọn sì jẹ nìkan. ṣùgbọ́n gbọ́dọ̀ mi pé wá pé wọ́n ní pé láti inú yàrá ó mọ̀ á ní. iná na anẹ́bí ti sèrìn àjò náà umu hani jẹ́ àbúrò bàbá anẹ́bí sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ẹgbà wá yẹn àwọn bá rí ó bí sánẹ́bí sùn jọ tí ó jù bí lọ bí máa lọ nẹ́fìlà ń dé bẹ̀rẹ̀ báyìí nẹ́fìlà lórí mọ̀ fáwọn tí wọ́n bá Iyì ló sùn fún táwọn sọ náà ni pé láti di ìwọ̀n rẹ̀gbà ẹni lálàáfíà. Ṣùgbọ́n wọ́n ní tàbá fi jámọ̀ rẹ̀, ìtumọ̀ rẹ̀ náà ni pé ó ń sí ọlọ́run bá gẹ̀ẹ́sẹ̀ pípa bá gẹ̀ẹ́gẹ́ ló fi ṣe ibùsùn. Àwọn olùmọ́sọ pé wọ́n mọ́sálásí èsèlé táàmà aláàrùn sùn. Èyí táwọn ẹgbẹ́ kan máa ń mú tí wọ́n máa lo ọjọ́ mẹ́rin, ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́wàá, wọ́n máa súnmọ́ láti ó kò tó kú bẹ́ẹ̀ kẹ̀kẹ́. Lá! Ilé ìjọsìn. Èsèlé tẹ́ máa lẹ́yìn ẹ̀sùn bẹ̀ ìwù tó jẹ́ súnbẹ̀ orí ẹ̀rí ni ó gbé wa gẹ́gẹ́ bí ìtìká ṣùgbọ́n kẹ́kẹ́ wá òfin ẹ̀sọ̀ bẹ̀ dílé ẹgbẹ́ ìṣẹ́wàtí níbẹ̀ ṣùgbọ́n ẹwà níbẹ̀ gbà ẹ̀sùn máa dáná ẹgbẹ́ ìgbàgbọ́ ẹmọ́ pọ̀ sófù ìgbàkọ ogun ọkà sínú mọ́sálásí lẹ́ gbogbo ìgbàláwò olùmọ́ máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ àdámọ́ ń tí ọlọ́run bá ní pé yóò ṣe tó bá ti jíròrò báyìí yóò gbà kàábà lọ́lọ́ mẹ́fì wọ́n ní kó ṣe é ṣe ohun tó súnmọ́ nù mẹ́fì àrọ́wọ́ gbogbo wọn yẹn ló fi ṣe é sẹ́ńdó fi sùn lọ tàbí òun ló fi ló fi sùn lọ ìrìnàjò sí yá èyí yóò torí ọjẹ́ alẹ́mọ̀hẹ́ mọ́gbéra láti mọ́sílẹ̀ àmọ́ ilẹ̀ mọ́sílẹ̀ àkọ́kọ́ Ìwọ̀n ọ̀rọ̀ lọ sí mọ́sílì àkúsọ́ mọ́sílì ó láńpẹ́ mọ́sílì àkúsọ́ òun náà ni mọ́sálásí tó fi pé méjèèjì àti kàábà àti mọ́sílì àkúsọ́ foundation rẹ̀ ẹbí Ibrahim ló ti olóbi foundation rẹ̀ lẹ̀ ṣùgbọ́n kíkọ́ rẹ̀ ànábì Ibrahim àti ànẹ́bí Ismail wọ́n yẹnjú kàábà tó yẹnjú àjọ ọkọ̀ ọ̀tẹ́ yẹ́bọ́lá wọn bá sọ fún anúṣọ́ tó bá kọ́ wa Ibrahim òun ní ń kọ Ismail ní wálà òkúta yẹ̀pẹ̀ ń gbé fún tí wọ́n fi kọ́ ọ̀tá ṣùgbọ́n Masjid al-Aqsa foundation rẹ̀ wọ́n lánàbí bá mìíràn ìfilẹ̀ àgbà ti dé torí pé 195 years lólò lórílẹ̀ ayé òun ò lè ráyè fọ ọmọ ìjà àti tọ́jú ọmọ rẹ̀ òun náà ọ̀ráyè kọ títí tí ọmọ ti ẹ̀bí dé ń ti Yakub Yakub lọ́wọ́ àpàrà kọ Jerusalem ní mọ́sídìí àpọ̀ òun lọ́ padà kọ tọ́lọ́dì ìdìtẹ́ pẹ̀lú sọ ìbùkọ́ rẹ̀ sí Muslim tọ́lọ́dì ọmọ ọmọ sáádà sọ́lá fi ń sọ nípa àdìsí àfáà tó dábí gbà wá àbúdá ìrìnlẹ̀ àwọn sàábé bèèrè pé ìrìnlẹ̀ ọlọ́run bàbá ní sọ pé àdébì kọ́ mọ́sálásí mọ́sílì àrọ̀ ọkọ̀ agìrì àti lọ́lápọ̀lá àti ọmọ rẹ̀ Ismail wọ́n wá bèèrè pé ìrìnlẹ̀ ọlọ́run kámbáyé náà mọ́sílì àrọ̀ ọdún mélòó ni foundation rẹ̀ tó wà lẹ́bí àwọn sọ pé àrùbáyé náà ìbàdàn forty years interval dídáwọn olùmọ́ fi mọ̀ pé ànẹ́bí Ibrahim ló ní foundation méjèèjì torí pé forty years yẹn àtùgbọ̀ lánàbí Ibrahim mọ́ ẹ̀sùn kìí ṣùgbọ́n kíkọ́ fún wọn kọjọ́ ìsálẹ̀mù kan ànẹ́bí Yakubu lọ́kọ̀ lọ́kọ̀ ọ̀dà tí í ṣe ọmọ ọmọ ànẹ́bí wa Ibrahim ànẹ́bí sàlàtún tí wọ́n tún mọ̀ sí kọ́mọ́sálásí méjèèjì ó ní ìpìlẹ̀ nínú tẹ̀mí ọmọ èdè nù ìdí nẹta níbi àmọ́mọ́ sọ́ọ́lọ̀ sọ pé ẹni yóò tọ́ bá fi dáadáa ká ní mọ́sálásí ọlọ́run yẹn yẹ bẹ́sùlá ìlà àti bẹ́sùlá ìlà àárọ̀ àlùmọ́sílì àárọ̀ nẹ́fìlà ayọ̀ 100,000 yẹnu pé kó tó káwà táwà bí o tó gbà ládàá rú rẹ̀ nẹ́fìlà ayọ̀ tí wọ́n bá yẹn níbẹ̀ yẹn àwọn yẹn nẹ́fìlà 100,000 tó tó di bá ṣe yóò jẹ́ dìde orí ọlọ́run ni o tó fi jẹ́ tó tọ́lọ̀ bá nípa ọlọ́ múra tàbí ọlọ́ mọ́ká má jẹ́ nìkan sẹ̀ máa di ọ́ sí rí ẹ̀ ń lọ sí nìkan bá sí mọ̀ ẹ̀ ń lọ sí à gbogbo àwọn òun ni ọmọ àti ilẹ̀ ẹ̀mí lọ máa wà tẹ̀sí ẹ́ ọmọ agbédé sí àró gbogbo ọgbà nẹ́sì ayọ̀kẹ́ lásán ọ̀tùkọ̀ bíi hundred thousand nẹ́sì là ilé wọn bá yẹn kọ́ bọ́ mọ́sálásí ànẹ́bí ń jẹ́ 1000 ẹ̀kọ́ ní èjì jẹ́ àwọn 100,000 1000 ṣùgbọ́n síbẹ̀ náà àṣẹ̀yìn náà lọ́lá o èé kí o tó yẹ nẹ́bílá 1000 níbi àṣẹ̀yìn ó ṣe o jórí balẹ̀ 500 ìbárẹ̀bà ìkí mọ́sálásí ànẹ́bí òun ìdí jórí balẹ̀ àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta ẹni ẹ̀ wọ́n máa ń torí ẹ̀ àwọn ọmọ ìyá wa ti dígbà dìgbà lárí àná wọ́n ti lọ wọ́n ti wà lọ́wọ́ mi wọ́n tán lọ múra láti wí kọ́lọ́mọ bá lè jọ lákọ́bá ọba ajé fún wọn múra ní ọ̀sẹ̀ ọba àgbà ní ìjọsìn lọ́wọ́ wọn kọ́lọ́mọ bá jogún owó fún ọ náà ibi tí ẹ máa náwó sí ni ọmọ anẹ́kọ́ ọmọ jẹ̀rẹ́ ọmọ náwó síbẹ̀ wọ́n dà bá fẹ́ sóògùn owó ògùn owó rẹ̀ nínú Islam ọba fẹ́ jẹ́ kọ́ ọmọ alówó sí tòní tó ti fẹ́ òkú ọkẹ̀ máa lọ bẹ̀rọ máa lọ ṣe ìtì káàkù lọ ọmọ pé ọlọ́run bá bí ọlọ́run má jẹ òsì sí ìfi ikú ọlọ́run bó ti gbà ẹ̀kú tó lóhùn bá torí iṣu jẹ́po ó torí epo jẹ́sù nípo tó fi lọ́sẹ̀ ń wá orí èèyàn kí yẹn sọ́sẹ́ lọ fi wá olóńgbò sọ́sẹ́ lọ fi wá àkẹ́kẹ́ gẹ̀ǹkẹ̀ sọ́sẹ́ lọ́sẹ̀ ní tọ́pẹ́ ó darí ẹlá mú gbogbo káàkiri yẹn tó òsùn bọ̀rọ̀ lóru ọkẹ̀kẹ́ máa lọ mọ́rọ̀ ó sọ lọ́mọ fún wa níbi èlé rẹ̀ bí ẹni tó bá lọ mọ́rọ̀ nínú àwẹ̀ bí ẹni tó ti ájì rẹ̀ kódà tàbí ẹni ó ti ájì papọ̀ nínú ànẹ́bí wọn Muhammad sọ̀rọ̀ náà tó jẹ́ pé èèyàn bá torí epo jẹsù kó jẹ torí gíní ó torí iṣu jẹ́pó ṣe á jẹ́ wá lọ múra láwẹ̀ tó jẹ́ pé máa wọ́n jọ náírì múra lọ òun tó máa wọ́n lọ́tọ̀ òun máa wọ́n díẹ̀ kò sí ìkẹta tó jọ wọ́n náà ní pé máa ń pọ̀ kí lálẹ́ ọgbà wọn náà lọ́wọ́ ẹ̀nà ẹgbẹ́ o àwọn tó kọ́lé kalẹ̀ ní owó òtẹ́ẹ̀lì kẹ̀kẹ́ sùn kẹ̀kà náà lówó tẹ́ǹtẹ́ wà tó pléènì ní dìdìdà lóní pléènì o mọ́mì lóní pléènì o

tààlà ń dáná fúnra wa yìí káfẹ́ ẹ̀kẹ́ fẹ́ kára bá lè rọ́gbọ́n dáká máa ní dọ́là kámẹ́ríkà lẹ́gájọ máa ní dọ́là kọ̀ bá dáa kámẹ́ríkà ti dún jù mọ́ gbogbo ogun yẹn tẹ́ lọ́dọ̀ wọn òun gbogbo owó yóò darí àdì lọ́wọ́ báyìí ọkọ̀ọ̀kọ̀ sẹ̀ sí dọ́là rẹ̀ tó tó sẹ́sẹ́ ní owó yòówù ọkọ̀ọ̀kọ̀ sẹ̀ sí dọ́là wọn lọ́bẹ̀ kó 300,000 lọ́wọ́ tọ́wọ́ sẹ̀ sí dọ́là ní 300,000 tọ́ bá fẹ́ fún olówó wọn tó tóbi jù one thousand dollar tó tóbi one thousand dollar gbogbo three hundred thousand yẹn èèyàn gba méjì rẹ̀ yẹn ni pé gbogbo bí ọ̀sìn kó three hundred thousand lọ́gọ́ pọ̀ ọ̀dì kò tó méjì one thousand dollar èèyàn méjì kò tó ọ̀gá ọ̀rá kìtàpọ̀ gbáyà láì àgbógbáyà déédéé ẹni tó fi háyé sí. Jésù ní nígbà kan

700 uh, hundred naira lónìí 700 hundred naira ó ti pọ̀ jù èyí pé one dollar wọn lásán ó ti dèédé seven naira ti wà one dollar àwọn ẹ̀wá nì táwọn bá wà lọ́wọ́ wọ́n ò fi gbé mútò láti bí lọ́sá jí dákùn tí ẹ̀ta ti tẹ́wọ̀n ẹ̀nà àlọ́wọ́ níbo mútò ojú ọdé ọ̀ọ́dẹ̀ níbi ìdí náà tó jẹ́ pé ni wọ́n bá wà lọ́hùn tí bá ń gbálẹ̀ tàbí ń fọlẹ̀ tó sáwọn apawó yẹn mọ́ tí bá ti ń bọ̀ wálé ó fèsì ẹsẹ̀ tó wó Nàìjíríà bá yọ owó dé tẹ̀kẹ̀tẹ̀kẹ̀ máa ń tó fà náà lọ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ fún wọn bí sábà máa nẹ́wọ́ àwọn tẹ̀tẹ̀ntì yẹn wọ́n kò rí sí àwọn nìkanílà là ń dá owó wa náà síbẹ̀ náà òyìn ó ní wàhálà lọ́nú ara àwọn olóyẹ ká mọ̀ bá ti mọ̀ ìmẹ̀tí ìnira àbọ̀ àríwá nàìjíríà náà kó sì rẹ̀ tí wọ́n bá wá náà nígbàtà wà ní ní kílé kọ̀ọ̀rọ̀ wọn ná frank frank wọn nígbà náà àbá ní 256 256 náírà wa ní 1000 tí wọn ìgbà tá a ti kó bẹ́ẹ̀ àfílẹ̀ ní 284 ẹ̀fọ́ wà ní tí bàjẹ́ dẹ̀dẹ̀dẹ̀ 284 lónìí dáadáa owó wọn tuntun bí pàtí náírà jíjú wa lọ ọmọ kó lè mọ bí tó wá bàjẹ́ dé ìgbà yẹn ní báńkì yẹn jẹ́ 250 yẹn tó 250 wá ní 1000 tí wọ́n 250 náírà wá ní 1000 tí wọ́n ọwọ́ àgbọ̀yé ní ìgbé 250 tí wá di ìṣe ìwá tó wá ń dílé pé bàbá tó fi 1000 tí wá lẹ̀ tọ́gbà 1000 tí wọ́n wọ́n tún bá 30 náírà lé ọlọ́wọ́ wọ́n tún bá 30 náírà lórí lọ́wọ́ ọ̀tẹ́ ṣe ó tún fún tẹ́jì gígí ní

ìgbọ́gbàdé fi sáńsá ti wà ẹni yóò torí owó yóò torí ọjọ́ ẹgbọ́ wà ní rẹ̀ ó ti wọlé sáńkọjá sáńgbàdé tá ń kówó ti rí ọ̀ọ̀dẹ́gbẹ́ mọ́ owó wa yẹn ò ní túnmọ̀ rárá ẹni bá gbìyànjú tó bá fún yẹn lówó tó tóbi jù ní 1000 tọ̀ gbìyànjú wọ́n kò tó nǹkan ká ẹni bá gbé 1000 ẹlẹ́ fún yàwó lé ó gbìyànjú 1,000 lójoojúmọ́ 30,000 lọ́jẹ́ lóṣù ìgbéyàwó sọ pé ẹgbẹ́ wá fi kú ọkọ̀ ní owó fi 30,000 ah, lóṣù tọ́bẹ̀ àti yìí nìkẹ́ ẹ̀dọ́bá tó wáyé àwọn méjì mẹ́ta mẹ́rin ẹgbẹ́ ìkẹ́ ṣe ẹnu tàbí tọ̀ọ̀tọ́ fọ́ọ̀tí tọ̀ọ̀tọ́ àwọn ilé ìtúpọ̀ ní àà títí tọ̀ọ̀tọ̀ ní ogun síbí tọ́bá kojú sí yóò fi ká àwọn alọ̀ orílẹ̀-èkọ́ ajájú ó lè ilé kọ́lé yọ wáyé o àwọn ìyàwó tó máa ní pé ah, ó kéré wà láà ó sì kéré lódòdó kò sí ìfàṣì torí pé tí èèyàn bá gbìyànjú ra ń jẹ ńlé fún ìyàwó àtọmọ tẹ ìgbìyànjú kó jẹ ọ wà lé kẹ fún one thousand pẹtò ọmọ mẹ́ta ọmọ mẹ́rin o àti ìyàwó one thousand lé o lápèjúwe tí wọ́n bá kọ́kọ́ gbé one thousand lọ dé ráìsì láàárọ̀ ife abẹ́ ṣe ráìsì inú ilé èdè ni wọ́n ní tó bà wá ń jẹ́ yìí ohun tó súnmọ́ sí tẹ́ndẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bá lọ láàárọ̀ rẹ̀ tó wọ́n ti tẹ̀sọ̀ sẹ́ńtò wọ́n ti balẹ̀ lódòdó ṣùgbọ́n wọ́n ní owó pé wọ́n tààrẹ tí mo tún fún yíyàn jẹ́ ẹ sá máa béèrè bóò ló ti jáde ẹ bá béèrè <laughs> ọlọ́run bọ̀bà lè jọlá kọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa lọ́rọ̀ ìdí ni bá ti wá dé ìtẹ̀wá lórí bó ti ṣẹlẹ̀ gẹ̀gàn ìdí tọ́lọ́ bá sọ pé àlẹ́bí bàárọ̀ kìnà àwòrán mọ́sílì àfọ́ ọlọ́run sọ rẹ̀ nínú ayà yìí àlẹ́bí mọ́sílì àtọ́tẹ̀ ń wò yẹn àlẹ́bí bàárọ̀ kìnà àwòrán àwọn ọlọ́run bá jẹ́ kí bù fún ọ̀rọ̀ kìrìta àwọn olùmọ́wà yóò kí èsì ìbò fún wo ní ń ajé sálẹ̀ wọ́n lọ kí èsì wọ́n rí pé ah, àwọn ọdún sọ̀rá ń jẹ́ àwọn ọdún tó tutù àwọn igi eléso ó ṣe é ṣe bóyá kò fún tọ́lọ́wọ́ bá ń sọ àgbẹ́jì sàárọ̀ kì náà haúlà yàdá haúlà hádà mọ́tò mọ́sálásí yẹn wá ní ẹ máa rí ìtí wọ́n ń yà kẹ́ báyìí ṣe pé wọ́n yà kàábà wọ́n yà mọ́sálásí ànẹ́bí wọ́n làwọn yà Jerusalem Jerusalem tí wọ́n yà yẹn kèé sóhun ó Jerusalem kọ́ lélẹ́ẹ̀dẹ́ o òun ni ó jìnà sí Jerusalem wọ́n kìí sóhun kìí sóhun gẹ́gẹ́ òun gẹ́gẹ́ nínú àwẹ̀ yìí àwọn mùsùlùmí bẹ́ sínú làwọn sẹ́lì ti yàbò wọn pẹ̀lú nǹkan tó ní agbára títí àwọn yẹ̀lú àìmúyà àwọn yẹ̀lú pẹ̀lẹ́ sí lọ àwọn èèyàn fún bẹ́ẹ̀ nínú àwẹ̀ yìí ìsìyà ní gbogbo bá lórí àyè yẹn táwọn iṣẹ́ ìsá ń sọ pé rárá àfẹ́rẹ́ ìmùsùlùmí bí iṣẹ́ àfẹ́rẹ́ bí iṣẹ́ ìjà ní gbogbo wà ọlọ́mọba lẹ́kẹ́ ọkọ̀ bá sánú gbogbo àwọn mùsùlùmí ní gbogbo àgbálẹ̀ tí nira ti ń bá wọn àwọn tọ́lọ̀ bá ṣe ní tó jẹ́ kí lè wà ní ọ̀rọ̀ tó ètò àtẹmọ́tálásí ìnúríyàwó bin àyàtì ìnúríyàwó bin àyàtì àwọn ọlọ́wọ́n bá tẹmọ́tálásí yìí ní kó lè bá jẹ́ pé afẹ́ tí wà lẹ́bí orí nínú àwọn àrífàmì àwọn ọlọ́wọ́ afẹ́ jíkọ gánìyàn iná huwa sẹ̀ní olùbáyìí torípọ́ ọlọ́wọ́n báyìí ọbọ̀ olùgbọ́n ọlọ́wọ́n báyìí ọba olu ẹgbà máa ń sọ gbogbo máa sọ bá jẹ́ ọba olùgbọ́rọ̀ o tẹ́lẹ̀ ní ọba tẹ̀ sọ yóò ní ọba olùgbọ́rẹ́ ọ̀sọ́ yóò bá dáadáa o ọ̀rẹ́ bó èsì ọ̀rẹ́ ọba olùgbọ́rẹ́ tọ ọ̀gbọ́rẹ́ pé kọ́ ọ̀tọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ní pé bá jẹ́ ọba tó ń àti ṣùgbọ́n wò ní mọ̀ lọ́nà wo òun ni pé ìyífà àṣọ́nkọ́ sọ́lọ́wọ̀n ọgbọ́n a wà ní pé ọgbọ́n olùgbọ́lọ́lọ́ ọ̀sọ́ ọ̀sọ́ ọgbọ́n alìbàfíì ọgbọ́n olùrílọ́lọ́ òun sọ pé ọgbọ́n olùrí rẹ àti rẹ àti ojú èsẹ rẹ gbogbo ẹ̀rọ torí gbogbo bá ń pè ní ìríran ẹni ọba fọ́ lójú òní èrè àwọn lọ́lọ́run fún lójú láàrin ó sì ní ìdáwà náà rí ìta lọ́rọ̀ àwọn àlùjọ ń sí inú wa àwọn náà sì ń gbọ́wà sí o lọ́rọ̀ àwọn màlẹ́kà àwọn màlẹ́kà wọ́n bẹ pẹ̀lú ẹ̀wọ̀ lọ́sùn Assalamu alaikum wa rahmatullah náà sálámọ̀ sí mú ń bẹ pẹ̀lú wa sórí ohun tí ò ní jájá kòtò iná ẹ̀ ni láìsì ti lẹ́lí o láìsì ti lẹ́lí ohun tí ò ní jájá kòtò lọ́lọ́run bá jẹ́ ogún fún wa tó bẹ́ jẹ́ pé gbogbo ẹ̀ lórí àà ah! a lè máa rẹ̀ ní odò sí bí ohun torí wó lè jẹ́ pálí jẹ̀nú kẹsẹ̀ wọlé tó ṣe pé ẹnu tí ìpàdí lọ́wọ́ ìbàdí ọlọ́run jogún ẹnu ẹ̀ tó dùn ẹ́ ẹ̀wọ̀n èyí síbọ̀ ìbànújẹ́ ó sì bá wọn náà ó tún kí ẹ̀ bá ń sá fún ni ẹni èyí ń sá fún inú rẹ̀ ó bàjẹ́ ó bá rí tó lè rí ṣùgbọ́n tí báwa rí rí tó wa nígbà tá wá ara àwọn ẹ̀dá yẹn lọ́ọ́ rí sí ikọ̀ ọ̀rọ̀ lọ́hùn ọ̀pàdà tààkìlú lọ́ọ́ máa rí sí pé ah, ọba tá sí tó bá dáàrí láti ọba tí rí látàrí rí ọmọrọ̀ ọlọ́run bá pè ọ̀ ní kímọ̀ sí bẹ́ẹ̀ ni ká márọ̀ ọlọ́run bá láyé ní kímọ̀ sí bẹ́ẹ̀ náà ni pé ìmọ́lẹ̀ ọlọ́run ọba kò bí nínú sáfàlà ẹ̀kọ́ wa níbi ọ̀rọ̀ wa ilé ìlẹ̀ ìtààrà àwọn ìgbà wá tó wá fún òru lálásìrì sọ̀rọ̀ wà ní mìíràn àwọn ìgbà wá lẹ́ẹ̀kọ́ ọ̀pọ̀ débi pé àfáwà ibùn kẹfẹ́ àfihàn ọba mọ̀tàwà ó ní ẹgbà tó wá fún ọ̀rọ̀ gan ṣùgbọ́n ti anes àwọn gbára púpọ̀ torí anes ẹmọ̀ fọ́mọ̀ ọ̀dọ̀ anẹ́bì so ó wá anes àwọn èèyàn kẹgbà tó wá látọ̀dọ̀ ẹ̀sùn ń bà wá nínú ọmọ tí ó lò rẹ̀ gbà wá pọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ rẹ̀ ń sọ pé ah báyìí bí ṣe rí àwọn ànẹ́bí ọlọ́run ní sọ́nà kéní kejì kẹta kẹrin ká ń kẹfà keje ní ìrìn ìtò ní ìrìn tímọ́ ṣùgbọ́n mo sábà pé ànẹ́bí tó rí nínú sẹ́ni alákọ̀ọ́kọ́ òun náà ni ádámà èyí tó rí ní sẹ́nà ẹlẹ́ẹ̀keje òun ni Ibrahim èyí ni ọ̀dà ọmọ lójú ṣùgbọ́n bàbá òkúdé àwọn tẹ́mẹ̀ yókù Yusufu mẹ́mẹ́ Yahya mẹ́mẹ́ Isa mẹ́mẹ́ ìdèyìsí mẹ́mẹ́ àárùn mẹ́mẹ́ ṣùgbọ́n bọ̀ lẹ́bí ṣe wá tó wọ́n ọ̀sọ́ ṣùgbọ́n mi ní bùkátà orí ìtò àwọn ìgbàwá tó wá a ní ti gba rìwáyà yíwá ìyẹn rìwáyà ó máa kàtọ́ wa ọjọ́ ọlọ́ àlè àlè wa inú ala, gbà wa àbúzánu gbà wa máàlìkì bọ́nú sáńsán gbà wa àbúrẹ́wà gbà wa àbúsàhídì gbà wa ibn Abbas gbà wa ṣàtẹ́dì bọ́nú àwùjọ gbà wa òbáyì káàbù gbà kọ́lọ́sì gbà wa àbí hibba ọgbà wa àbí lẹ́yìnlá àlẹ́ àǹsọ̀rì yìí òun náà gbà wa àwọn méjèèjì àbú hibba àti àbí lẹ́yìnlá àǹsọ̀rì àwọn méjèèjì ọmọ ọdún mọ̀dínà ni wọ́n àbúrò bùnà àmọ́rí gbà wa àbúrò àmọ́rí bùnà àt jábùnà bìlá ìdẹ́ifà òrèídà àbú ayú àbú umama sábọ́dà bùnà jundub àbú hamra sọ̀hẹ́ìbù rúmi umu hani aisha asma gbogbo wọn yìí ni wọ́n gba àdìsí ìrọ̀wà lè rọ́jẹ̀ èyí tí àdìsí tó yí pé ó ní tàwátúrù àwọn olórin mú tí àwọn àfá ètò fáwọn orí kalẹ̀ ní pé àwọn olórin bú kẹ́m̀bẹ̀mẹ́ olórin bú kú yẹ́yẹ́ ni wọ́n ibi tí ìsáàmù bá wọ́n gúnlé lórí ẹ̀rẹ́ jẹ àwọn kẹ̀gbẹ́ lódìdí pé ìtìrọ̀wà lè rọ́jẹ̀ ẹni ọba sọ ẹni ọba sọ fún yíwá nẹ́bí ṣe ìṣẹ́lọ́lù kẹ ọlọ́gbọ́ àwọn lókè sẹ́mẹ̀ kẹ́kẹ́ ẹ̀láwọn àdíṣì ọba ní àdíṣì ọba ní ìdàdẹ́ rí tọ́lọ́ fún ẹ̀fẹ́ ní sẹ́mẹ̀ kejì wọ́n kẹ̀ jùlọ lójú ìyọkù ìdí ni ẹ̀sáwọn àfá ìfọwọ́ àmọ́ èé máa ti sàábí ẹyọ kẹ àwọn sàábí ta ká ní wọ́n lọ bí mélòó 20 ni wọ́n 20 Náà bá sọ ajé ṣe ti lọ́mọ̀ fún àwọn náà lọ́mọ kéwú. Àwọn fún àwọn kéwú wọn náà tún lọ́mọ kéwú. Àwọn àdíjẹ̀ làwọn pè ní àdíjẹ̀ mùsàwáàdì. Àdíjẹ̀ tó ṣe pé, "Ah! Èlè súnmọ́rọ́, òkútù ló ṣe lé ìsúnmọ́, òkútù òjì." Muhammad Sallallahu Alaihi Wasallam. Nígbà tó wà ní inú mọ́sálásí, wọ́n bá jì á máa kó àwọn tórókù yẹn papọ̀ torí ọjọ́ ni o torí nígbà wọn jì wọ́n wá gbé nǹkan wá bá ó tóbi kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ṣùgbọ́n kò tóbi fífi ń fò ibi ọba ní nàìjíríà wọ́n lọ gbẹ́sẹ̀ lé infant virus people infant virus people wọ́n fásitì bàjẹ́ pápápá wọ́n ti jẹ́ sáré pápápá wọ́n ti sáré délẹ̀ ìyẹn ló fà nígbà táwọn ẹni ti dé káìpẹ̀ máa mú mọ́ nígbà tí ń sọ àbúbákírì òsínlẹ̀ àwọn kẹwò pé àà ah, ah. ó jẹ́ ọlọ́ọ̀lọ́ ìgbà ọ̀pọ̀ ìrìn àjò wọ́n ti dé alọ́ àtàbọ̀ fáwọn ẹlẹ́sìn oníràkúnmí kìí lẹ́sẹ̀fà ìrìn àjò wọ́n ti dé ọlọ́lá ní alẹ́ta ilé ẹ̀ ló ti tọ́ pàdé fún wọ́n dìde báyìí ọlọ́ọ̀bá bùbákì ọ̀rẹ́ sì ni wọ́n ti pẹ́tù bẹ́ẹ̀ láti ilẹ̀ fún tó ṣe ó tó sọ ló ti jẹ́ abúbákì <laughs> àmà gbọ́rọ̀ kan dé o ọgbọ́wọ́ rẹ̀ rẹ̀ zọjì ó sọ báyìí báyìí báyìí báyìí abúbákì sọ pé àwàkọ́ nẹ̀dẹ́ ṣé mo ti sọ nẹ́ẹ̀nù mo ti sọ nẹ́ẹ̀nù ọ̀dà abúbákì rí èmi fẹ́ àgbọ̀ torí pé mo gbà á gbọ́ ju tójú ìnìlọ wọ́n ní kí ni tó jù ní lójú ah! kéèyàn sọ pé jìdí ìlú wa mú sẹ́gbó òun ti sọ fún àti gbà èyí tẹ́ wà ń wí yé ní rọrùn ó dàbò dí ẹni lọ́dọ̀ láti ah! mọ̀ fún ojú òun nù ìdí ẹ̀ tó gbẹ́ jẹ́ pé àbúbá kéfin jẹ́ àṣìṣe tó jẹ́ gbogbo ẹni tí ẹ̀ máa ń rí ọmọ sọ ní sọ̀díkì sọ̀díkì ni àwọn Yorùbá ló ṣe ní séèkì o sìdíkì wọ́n fẹ́ sọ wọ́n fi padà ń pè sọ̀díkì wọ́n fẹ́ sọ̀díkì náà lọ́ọ́ bá jẹ́ ó ti dó kọ nínú ọ̀rẹ́ ọ̀rẹ́ ni sọ̀díkì jẹ́ sọ̀díkì uh, ni ọ̀rẹ́ ṣùgbọ́n sì díkì wọ́n bẹ́ẹ̀ sọ olótòtò olótòtò ló jẹ́ fún máa fi ń kí àìṣà wọ́n bá fẹ́ sí ilé tó yẹn títẹ́ wọ́n ní pé sì díkọ́tú olódodo lóbìnrin tọ́jú ọmọbìnrin olódodo lọ́pọ̀ òun bá lóun bí ní ìfẹ́ ló jẹ́ kánẹ bí o láti jẹ́ ìlànà lè fi pé àwọn bá pè ní ìdí ṣùgbọ́n ní ìtàn ọlọ́run àwọn ní ẹ̀wọ́ àpàdà wọ́n forí wọn padà ah, ọ̀dà ògúnṣàkódòdó lọ́sàn yáàdì o bàbá alágbájá ó ti lọ láti bí iye ogún ọjọ́ tó ti lọ rajà wá ní Jerusalem tí mo lọ bá pàdé bàbá alákásẹ̀gbè òun sẹ́ẹ̀ lọ ní síkèjì jẹba lọ ọba pàdé lọ́nà àbọ̀ ọba pàdé lọ́nà wọ́n sá béèrè béèrè yẹn gbogbo ògbà yẹn ànábì òtí ìlú sí lórí ẹ̀ torí pé ìrìn àjò kẹni tó ṣe pé alẹ́ ẹ̀wọ̀n ẹ̀rìn kò sì lè méjì kẹ̀kẹ́ wá lórí rẹ̀ àti kí wọ́n sí gàgà fún wọ́n sí gàgà fún ọlọ́run bàbá báyìí báyìí báyìí báyìí ló ń wà

níkẹ̀ńlá lálà ìdìlú wa bà yẹni pé tí ẹ̀mí rẹ̀ ni wọ́n mú lọ ní àti taratara èyí ni àwọn àìsùnà àwọn àfáà tó gbádùn lọ́wọ́ ọ̀nà lọ́wọ́ ta wọ́n ti bẹ́ tẹ́lẹ̀ ní wọ́n àrínú wọn tọ́tọ́ pé ah gẹ́gẹ́ bí àdámọ̀ àwọn ànẹ́bí ọlọ́run ẹ̀mí ni ẹ̀mí ni kìíní yẹn kìí ṣe púpọ̀ yára rẹ̀ dìde ẹ̀mí ni àwọn ọ̀kẹ́ ní fífà ah, àtẹ́mí àgbára òun ni o èyí tẹ̀mí nìkan o òun sì ọ̀rọ̀ tó lálàáfíà tẹ̀mí tara ni o tẹ̀mí tara kìí sojú àlákẹ́ká tẹ̀mí tara wọ́n ti dìde ní ló fi gbéra wé gbé ní jìbìrì gbé lórí ló gbé lórí àlùbọ̀rọ̀ wọ́n fi ṣèrìn àjẹsáwí kí lè sọ nígbà ní ìwà lè mọ́ mọ́ lè mọ́ ìṣẹ̀lẹ̀ ebi ń pàtó ní Jerusalem náà ọkẹ̀ ìfà àwọn èèyàn kẹ̀ dé ní tí wọ́n dé wìtìwìtì ah! ìbínú bá sọ pé bọ́wá kí n kú ọba yẹn nẹ́sí ara káàkiri jù wọ́n sì sàlámù wọ́n sàlámù ọ̀dá gbogbo wọn lọ ní ah! àlẹ́ ti dé ìlọ àwọn owó làwọn tí mo bí wọn fún ní à ah! gbogbo àwọn àlẹ́bí ọlọ́run bá pátá tó ti wọ́tá jẹ pátá ọlọ́run mú ní mo tẹ̀lé ìmọ̀ọ́mù alìmọ̀lùsẹ̀lẹ̀ ìmọ̀ọ́mù àwọn àwọn òṣìṣẹ́ ọlọ́run gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run bá pátá àlẹ́bí kí wọn wọn tó wà lọ́rin àjò nígbà wọn gbé ọdún ń lọrin àjò yìí àwọn àlẹ́bí kọ̀ọ̀kẹ́ tó wá jẹ́ pé láwọn afẹ́mẹ́ kọ̀ọ̀kan ọba wọn bẹ̀ àwọn àpá tó dìde sí ẹ̀yà àwọn tó kí òun fún ní sáré táwọn náà ti padà sókè yẹn ni àbí bóòdì ẹ̀fọ́ alùlọ́run máa ń yẹ́ṣà ọlọ́run bá ti máa ń ṣe bí ẹnu yẹ́kùlùkù lọ́run máa yẹ́ṣà ọjọ́ yẹn ọjọ́ míì ni ọjọ́ kẹta ọlọ́run dá sàlẹ̀ sàkóhun sí ọlọ́run àtàwọn ànẹ́bí ọlọ́run ọkọ̀ àfẹ́ fún kálukú wọn bí wọ́n ṣe wà bí yóò tí wọ́n wà ó ṣe ọlọ́run bá ń bọ̀ wá bí ti bí ṣe wá di pé wọ́n gbéra ní Jerúsálẹ́mù kí ni àjò yá ṣé ẹ̀sìn yìí àbí ẹni tí ń kẹ́ ẹ̀kùn yìí tó wù náà wọ́n tún lóògù kẹ lọ ìsìn òfin wá kí èsè pé dójú sẹ́lẹ̀ náà ni àǹfààní kí ní nǹkan ẹ̀kùn yẹn wúlò tó gbé mi títà ìfẹ́ pé débi pé nígbà tí ti bìrì lù dé dójú sẹ́lẹ̀ ó so mọ́bìkà ó so gan ìfún yẹn mọ́bìkà ìdò jẹ́ ọlọ́kùn jìbìrì èdè sálọ ọ̀wá ṣiṣẹ́ mẹ́kọ̀ ọ̀kan ó nílẹ̀kùn wọn èsì ìsìn o àti kéèyàn kẹ́ o lọ bá sí kẹ̀wọ́n ó béèrè pé ta ni tí wọ́n tó sin fún bí ti ìbìlì ní jẹ́ olórí gbogbo àwọn màláíkà tó ní dé sẹ́mẹ́kà ọ̀kan wọ́n béèrè pé ta nu yóò ní ìbẹ̀rẹ̀ mọ̀mọ́ àti ta níbẹ̀ pẹ̀lú rẹ̀ yóò ní Muhammad alìkúrí sílà ilẹ̀ yìí tí wọ́n rẹ́ sọ́yẹ́ sí ní yóò ní náà kí wọ́n tó nínú Ramadan nìkan lórí lórí wá wà pé wọ́n wá sílẹ̀kùn fún àwọn sọ́nà ẹ̀wọ̀n sílẹ̀kùn ilẹ̀ bá ti wà ní ìlẹ̀kùn sọ́nà sí kalẹ̀ báyìí ní kí ló já mọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ lọ́nà lórí bẹ́ẹ̀ ìdàjẹ́ Ramadan ó sì àtẹ̀mùwá fún sọ́nà ìrìwáyá torí tani torí ìní àti ẹni ni ọ̀sà àdúrà fún mú lókè sẹ́mẹ̀ kájọ́ àrẹ ọgbà má máa sùn oorun oorun tọ́kẹ̀ máa pọ̀ sí má sàdúrà gbogbo ọgbà àdúrà tó lè jù tó gbọ́dọ̀ máa wa ògbó yìí náà sáàdì ọlọ́dà kùsẹ̀ bí lólówó pa ah, ó léwu díẹ̀ àti náà <laughs> olówó ẹgẹ́ ẹ̀kọ́ fún wọn ti táníkà ní àti nẹ̀yẹn gẹ́gẹ́ wàhálà ìsinmi èsì olówó olówó tó lè ní 100 onísùn ní 100 ti pọ̀ ó wá ní tẹ́lá mẹ́rin èyí ó ọ̀nà káyọ̀ ọmọ ọ̀nà

kèrọ ògbólówó orí tálága tálága ó sún ó dẹ̀ yẹ́ lè bá sílẹ̀ fún díẹ̀ kí ni wọ́n gbé lu yàrá rẹ̀ kò sí ìgẹ́ tó ń bọ̀ ágbẹ̀ tí tálága bá ibi 100,000 sílé lásán ẹ̀rọ ó sì máa bà pé yé 100,000 yé mọ́lówó bí ò gbé gẹ́gẹ́ sílé gẹ́gẹ́ ẹ̀wọ̀n bí ó dìde géètì fẹ́ǹsì fẹ́ǹsì yẹn kò tún ní ìfilẹ̀ yóò tún kó torí pé sáma wá bà mí lé ẹ má gbẹ̀mí mi lójijì ṣùgbọ́n lè tálíkà ọ̀pọ̀ tàbá ìwájú tààrẹ lọ́tọ̀ tí ń jẹ wọlé padà yìí ó ti rílẹ̀kùn ọ̀hún sí ìrẹ̀kùn àbáyé ayídírí sí tẹ́fílẹ̀ bá gbá ń pa báyìí wọ́n wọlé ṣùgbọ́n tálíkà rẹ̀ kí lè ń bọ̀ agbẹ̀lẹ́ ó dọ̀ òun tún lè sùn ó lè dé gan ní ó gbé bọ̀ sí létí gan rẹ̀ ajé òun tún máa rọrùn àárín sáré rẹ̀ wáyé wáyé wáyé dìbà fún àwọn olè lọ́wọ́ àti àwọn olè ó sì sọ àtọ́fà olè ibi tọ́kì ti ẹ̀ palẹ̀ ni ṣùgbọ́n lọ́wọ́ a tó lè gbóhun ajá lásán yóò jù ajá ń gbó lásán ó ti dí àti sọfọlọ́hùn tọ́lọ́hùn bá fún wa ní fọ̀kànlá owó tọ́lọ́hùn bó fún wa ní fọ̀kànlá balẹ̀ owó àbẹ́ ní kọ́lọ́hùn bó balẹ̀ kákó fi kí wa wọ́n sílẹ̀kùn sánà ẹlẹ́nu rọ̀mọ̀dọ́ sílẹ̀kùn sánà ẹlẹ́nu lẹ́yìn Ramadan títí ni máa wà tẹ́nà alákọ̀ọ́kọ́ ìlú débẹ̀ tání olóhun ti bèèrè lòrò tání bẹ pẹ̀lú rẹ̀ ní Muhammad aléhun sílẹ̀ ilé wọ́n sílẹ̀kùn wọ́n sílẹ̀kùn fún báyìí ó wọ kẹ́kẹ́ báyìí orí ànẹ́bí Adam wọ́n kẹ́rí bàbá kan ìlú lọ́sọ̀rọ̀ pé àbúkà

ọdún tó sẹ́nà ẹlẹ́ẹ̀kejì síbẹ̀ náà wọ́n tún bèèrè pé ta ni ìdílù tún kẹlẹ̀kùn náà ní o ta ni ìbèrè Muhammad Muhammad tàlọ́wà pẹ̀lú rẹ̀ Muhammad lọ alẹ́orísìlá ilẹ̀ tó rẹ́sẹ̀ sí ni ìrìnlẹ̀ gbẹ̀bẹ̀ nínú ọ̀rọ̀ yẹn ló ti mọ̀ pé èsì gbogbo mẹ́la màláíkà ní ẹmọ́ o láàrín sọ fáwọn ọmọ wa ìdájẹ́ wọn ma wá kéwù yẹn tẹ́

tí ọ̀yẹ́ ọmọ fún ọmọ wọ́n tẹ́ bèèrè bí ìdílé sọ fún pé bẹ́ẹ̀ ọmọ ìsú sọ́mẹ́rẹ́ sọ́mẹ́rẹ́ kejì àlẹ́bì méjì mẹ́lá àlẹ́bì ọmọ ọmọ sáà lọ́sàn bẹ́ẹ̀ nàbí ìláyà àyíntá wọ̀ nàbí ìláyà yáhìá nàbí ìláyà yáhìá àti nàbí ìláyà yíntá ọmọ ẹ̀fọ́ ọmọ àbúrò ni wọ́n yẹni pé mọ́ríyàmù àti ìyá Yahya àti ẹ̀ àti Zakariya jàre Zakariya tó padà wo Mariam tó ṣe pé òun lọ padà wá bí Yahya ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n lọ́jẹ́ fún Mariam tó bí ìta ni wọ́n fi máa ń pe ìsá ní ìbúnù ọlá Zakariya. ọmọ àǹtí ìyá Zakaria yẹn pé ìyá Zakaria àti Maryam ọmọ ìgbọ́n ọmọ àbúrò ni wọ́n ọ̀sánàbì kẹ́kẹ́ láàrin Zakaria àti láàrin Yahya àti Zakaria àti Isa ọ̀sánàbì láàrin wọn ọ̀sánàbì kẹ́kẹ́ láàrin wọn àwọn tí wọ́n wọ́n súnmọ́ ara wọn ló jẹ́ pé sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn iná ní àdẹ́bí ìwà Muhammad sallallahu alaihi wasallam ló ti rí wọn alákùnjú sọ pé sálámà sí pé sálámà sí wọn gba sẹ́mẹ̀ kẹta lọ tani ìbẹ̀rẹ̀ ni tani bẹ Muhammad alẹ́ orísìlá ilé yìí tí wọ́n rẹ́sẹ̀ fi ní náà bẹ́ẹ̀ ni ọ̀fìsílẹ̀kùn sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kẹta sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí bẹ́ẹ̀ ló ti bá yóò nàbí yóò lọ́hí yóò sọ alẹ́bí àmọ́hàmọ́ sáà sáà rí nàbí ilá yóò sọ wọ́n wípé ọlọ́run fún ní ẹwà tó jẹ́ pé ìtàn Yusuf tí wọ́n ń ṣe yẹn tó jẹ́ pọ́kùn yẹn náà ti kú ó ti kú lẹ́nu mẹ́ta yóò ti kú níbi ọdún kí àbọ̀sọ́dún méjì sí ẹni tó ṣètàn Yusuf yẹn ṣùgbọ́n bó wọ́n ti ń wò kó tú rẹwà ilé ilé ọ̀rẹ́ wà rà sánibí àmọ́hàmọ́ sáà sáà sọ pé àwọn obìnrin ọ̀rẹ́ wà tó àwọn obìnrin mú ọ̀rẹ́ wà tó nàbí ilá Yusuf kí lẹ́fẹ́ fẹ́ wà Yusuf jọní tí àwọn táwọn obìnrin ìlú fi ń bú Sùlẹ́yọ́ ní àá ah, ah, ọmọ ọ̀dọ́ rẹ̀ ló torí ẹ̀fẹ́ pa rẹ̀ ọba pè wọ́n nínú ilé ọba kó ewé ọbẹ̀ wọn fún wọn àwọn bàbá máa ń pè ní ọ̀run lá wọ́n máa ń pè àwọn máa ń pè léwédú táwọn ọbẹ̀ tí wọ́n ń bí ìgbé ẹ máa fi ọbẹ̀ ṣe ó ṣe pé nàbí ìlà Yusuf yìí ọkẹ̀ kọjá láàrin wọn láti àwọn fojú wo lẹ́ẹ̀kẹ́ báyìí wọn ò mọ̀gbà tí wọ́n ṣe ń fi ọbẹ̀ gé ọwọ́ wọn ọbẹ̀ ń gé wọ́n ń fi ọbẹ̀ géra wọn lọ́wọ́ ni ló jẹ́ kí ìlẹ́kọ̀ọ́ fọ́lọ́ sí à tàbí àríkà lẹ́dí lùmtúnnà ní ìsìn ìwúntà ń pè mí fún ẹ̀ ọwọ fi ọbẹ ẹ̀ rí ọwọ yìí ajọ ń gbé ni mo ní lórí ọmọ ọdọ mi ní bí bá ìpínlẹ̀ ẹ̀kẹ́ mẹ́wàá ní ọ̀dà wọn ẹ̀ ń bú èmi nítorí ẹ̀yìn kẹ̀rí lẹ́ẹ̀kẹ́ lásán ẹ̀rí ẹ̀ẹ́sẹ́jú débi tó wọ́n padà pé màláìkà ni ọjẹ́ kò lè jẹ́ yìí tí wọ́n táwọn obì wí ń yọ́ ní ọlọ́run tún sàbábà sínú alùkùnrin pé áá ilé yóò lè jẹ́ yìí tí ìlà mọ́lọ́kù kẹrì màláìkà ni ọjẹ́ ẹ mọ̀ pé inú làágáyè àgbọ́nà ìmọ̀ màláìkà máa ń fà ló ah, ṣe wó sí sí màláìkà kò sẹ́nìkan tó rí màláìkà yìí ni ọjẹ́ títí ìṣùlẹ̀ kan sọ pé pàdé àríkà lẹ́bí ni ẹ̀ ń fẹ́ fún mo sì pinnu tí ọ̀bẹ́ padà ṣe wọn fẹ́yẹn ń sọ dẹni yẹpẹrẹ dídẹ̀ ẹ̀kọ́ yọ wẹ̀wọ̀n èyí ni Yusuf gbọ́ pé ẹ̀wọ̀n yẹn àhábù ìlẹ́yìn mímọ̀ yẹ̀gbẹ̀rún náà lẹ́yìn ẹ̀wọ̀n yẹn mọ́ fẹ́ rí ọlọ́run àwọn olùmọ̀ mọ́ ń tọ́ náà àgàtà búrọ́ bàbí tí ọ alimuhim ìsẹ́nà ẹlẹ́ẹ̀kẹta ni aláfẹ́ ṣùgbèrè láti ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti ka ànẹ́bí nàbí láì yóò tó sálámà wọ́n bọ́ sẹ́nà ẹlẹ́ẹ̀kẹ́ sẹ́nà ẹlẹ́ẹ̀kẹ́ iná wọ́n ká yóò ti kẹta wọn tàkọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ fẹ́ ta ní ìṣèlérí lálọ́tẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n rí ẹ̀ńdẹ́ sí ibẹ̀ wọ́n fi sílẹ̀kùn ní sẹ́nà ẹlẹ́ẹ̀kẹ́ ni wọ́n ti kẹ wọ́n fi bọ́ sọ́nà ẹlẹ́ẹ̀ka sọ́nà ẹlẹ́ẹ̀ka wọn ni wọ́n kan àárọ̀ nàbí ìlọ́hí àárọ̀ sọ́nà ẹlẹ́ẹ̀kẹfà ni wọ́n kan nàbí ìlọ́hí Mùsá sọ́nà ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ kan nàbí wa Ibrahim alẹ́sìlẹ̀ Ìgbèrè ìdè mọ̀nà nígbà tó fi hẹ gbogbo ohun tó fẹ́ sí ẹ̀ta àwọn àyè tó fi hàn ó náà hàn wọ́n fà lùjẹ́ náà hàn àwọn tó ń bẹ́ẹ̀ àlébí sọ pé bóun ṣe ráwọn èèyàn gbogbo àwọn àtìtà ti máa ń gbọ́ àwọn ọlọ́ba láti nínú àlùjẹ́nà àwọn ọlọ́ba nínú náà àwọn tó bá ní àlùjẹ́nà ní àwọn tá àtàwọn obìnrin pínlẹ̀ lòun bá nínú ọlá àtàwọn àwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan àwọn bà wá tí jìbì inú mọ́ ọjọ́ tí mọ̀ sáà tẹ́lú ilé ìdè ọkùn sí ọlọ́run ló ní mọ́ wá kí lọ bẹ́ẹ̀ mọ́ sánẹ́bí rọlọ́n ìbéèrè ní ìyẹn lọ́dọ̀ àwọn àfà sánẹ́bí rọlọ́n ọ̀rọ̀ yìí dá àwọn àfà aláàmú gan-an torí àwọn ẹ̀gbọ́ tó wá lóbìnrin ààrẹ ó ń sọ ọlọ́run bá sọ pé nóòwò lẹ́jọ́ ra àì ìmọ́lẹ̀ ni mo rí o nínú ẹgbà wà ní àgbà abúlé àbá ó ń sọ ọlọ́run bá sọ pé ọ̀pẹ́ ìṣòro mo rí ọlọ́run ọ̀run ẹ̀dẹ́gbẹ̀ẹ́ sì lára àwọn àfọwà ti ṣe sí lórí àwọn ìwáyà yẹn láwọn ìwáyà yìí tó wá ní ṣùgbọ́n nínú tẹ́lẹ̀yà àjúmọ̀ ọlọ́rọ̀ mọ́tàwà òun lọ padà bá wa mọ́ ọ̀nà àbáyọ wá fún àwọn ìwáyà yìí pé ìdí sáàlẹ̀ bí ti sọ pé núrù lẹ́lẹ̀ ọ̀rọ̀ àì ìmọ́lẹ̀ ní mórí ìmọ́lẹ̀ ta lórí mọ́lẹ̀ ọlọ́run Jésù Sámúlù tẹ́lì àsọ pé ìrí ọlọ́run tánàbí ìrọlọ́. Àpèjúwe tá a lè fi súnmọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó lè tètè yé. Tí ní ẹlẹ́ ti sàpèjúwe fún yín lónìí níbi òun ní bí kí ká máa wọ ọjà àdàbọ̀ ní pátìlí. Wọ́n bá lè sí gàgá ọjà àdàbọ̀ fún yẹn bí wọ́n fi ń ta ewé dúdú tó ń ta gbogbo ẹ̀ lọ́jà. Wọ́n wá ní pé ìyá kàfáyá mú jáde mẹ́. Gbogbo kàfáyá wà mẹ́. Fóònù ó ọya bá mú bàbá alájọ ń bẹ lókè ọjà mú jáde mẹ́ tó ṣe wù wọ́n lọ́kẹ́ yẹn kò sí àdẹ̀sífà kò sí àdẹ̀sífà ó ń sọ ọlọ́run báyìí bó ṣe rọ́lọ́run ìmọ́lẹ̀ lóbi sọ pé ìmọ́lẹ̀ ọlọ́run lọ́rùn bàbá yìí tó fi yọ rẹ̀ sí wa ìmọ́lẹ̀ rẹ̀ lásán ibi ọba padà gbá yóò fi lẹ́yìn láàbí lè rọ́lọ́run ojú wa yóò lè rí ìmọ́lẹ̀ ojú yóò pọ̀ tọba fẹ́ jẹ́ pé tí wọ́n ní ọwọ́ àmì tó fẹ́ fọ́ lójú ṣe jẹ́lé láì jẹ́ pẹ́nìkẹ́ bọ́ ọkọ̀ tọba ti da ago méjìlá kọjá láàrin ẹjú tó o fún ọba ọkà wọn tún ti dé three hundred ọkà ẹ̀gbọ́n pò ìmọ́lẹ̀ nù tí bá ní fóònù tó tan ìmọ́lẹ̀ rẹ̀ lóru tí gbogbo ẹ̀ sóòkù tó wó báyìí tó láti máa ń sojú èèyàn máa wo kí kìí báyìí tó bí ẹran jú wò wọ́n lójú yọ máa ìdí ẹ̀rọ ẹni tí bá bá ń tẹ kọ̀ǹpútà ní gbogbo ìgbà tó bẹ náà wà ní pọ́blẹ́mù ojú dẹ̀ kátó wá sọ pé mọ́lẹ̀ ẹ̀sọ́ lọ́run ojú wa yóò rí tó fi jẹ́ pé àdìrọ́ lọ́run ọba láyé tọ́wọ́ ẹ̀fà bá lè rí ní mú bá tó ti tá ẹ̀ lẹ́bàá tí wọ́n sọ fún gbogbo ọgbà ó gbìyànjú ẹ̀ ọ̀gọ́lọ́run bá ní pé láǹtarọ̀ ọ̀nà ọ̀làákẹ́ ní oúnjẹ ilẹ̀ jẹ́bẹ́lì báyìí ní sàkọ́rọ̀ màfẹ́rẹ́ ọ̀fẹ́ ò pàtàrọ̀ ọ̀nà tó kéèyàn bá wà bó ti yẹ kó wà sọ́ọ́lẹ̀ orí falamma tajalla rabbuhu ila al-jabal nígbà tí ọlọ́run ọba ọba lè fi ọlá tó lára rẹ̀ sórí òkè yẹn báyìí ìmọ́lẹ̀ rẹ̀ sọ sórí òkè yẹn báyìí ọjà kò ní sáyẹn ó fún ní bọ́dì ẹni ó ní bọ́dì ìgbìgbèsẹ́ ní kí tọ́ pàdé ẹ̀ ní kọ́kọ̀ pé ọkọ̀ nẹ̀tẹ́ ọ̀tọ̀ tọ̀bá rẹ̀ nẹ̀ẹ̀kẹ́ ibọ̀ ráwọn tí ń jarẹ́ sí ẹ̀ músá jù wọ́n lọ́wọ́ tọ́lọ̀ bá fi já ó sí gbọ́lẹ̀ tọ́wọ́ wàá ní àwùkọ nínú èmi lẹ́ni àwọn kọ́sí kọ̀kọ́ bí yìí fùgbé láyé àlè ọláyé and not belief. Níbẹ̀rẹ̀ ìjọ máa sọ pé bóyá gangan gangan ọlọ́run ní kí rí fún olúwa ní kí rí fún yí tẹ́wà ọ̀rẹ́ gidi tẹ́wà ọ̀rẹ́ gidi pé ìwọ ìwẹ́lẹ́dẹ̀ tẹ́rẹ̀ ọlọ́run ní kí ìwọ ìwọ ìwọ ìgbọ́lọ́sírọ́lọ́run yọ máa ń lò lò ẹ̀yà ará àdúgbò yìí <laughs> jákùjákù ìgbọ́lọ́wà jẹ́ ọgbọ́n ọgbọ́n tẹ́lẹ̀ orí ẹ̀kẹ́ tí wọ́n lọ lórí ah! ni wọ́n bá wí hmm, hmm. wọ́n sọ ẹ̀sìn wọn ah! èmi ní ní o àfi lọ mójú bára ní o <laughs> òkú bàjẹ́ ni ọba délé ti bá ìwọ̀n sí ìmú bí kọ̀kọ́ wò ní pé gbogbo ara rẹ̀ sì rà dà pé ah, àti òsọpọ̀ lọ́ndọ́ ó kẹ́ sí dàǹjì gbàgìdì lásán ọ̀yàtọ̀ tẹ́rẹ kó èyí ah! tó ṣe pé pásọ̀ ọjọ́jú eh, wo pé kí la lè gbé fún tó wúlé ọmọ àtẹnu tẹ́ gbáǹkẹ́gbá gbé fún lọ́wọ́ máa lò káàkiri àdúgbò tó bá rìn kí tó sú tọ́ rẹ̀ òun ní ọpadà kí fún wúlé òjì síníọ̀ òun ní ọpadà kí pé kò ní rìn kí mọ́ tí wàhálà wọn bá pọ̀ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ rí jẹ́mílá jésù gbà kan bí mùsùlùmí ni tẹ́lẹ̀ ní èdè jẹ́mílá jésù alimohim òun ni pé ànábìwà muhammad sallallahu alaihi wasallam orí ìmọ̀lẹ̀ ní ṣe òṣèlú jù bẹ̀ orí ìmọ̀lẹ̀ ọlọ́pàá tó wá fún ní ohun tó fẹ́ fún ó pé ìwọ̀n 50 ní ká máa lọ kí yẹn wákàtí 50 ah inú ọmọ ọmọ dùn sallallahu alaihi ẹmọ òun rí ah ọlọ́wọ́ ṣe owó bí ń kó mọ̀ wá ó dé ẹlẹ́kẹfà lọ́dọ̀ ọmọ <laughs> mo bá àwọn bàní ìsìrọ̀ílá àlájú bàní ìsìrọ̀ílá aṣẹ́dẹ̀mọ̀ àlẹ́jẹ̀tẹ̀ mo bá wọn bàní ìsìrọ̀ílá lò sáàsọ pé yẹn gáà wọ́n gàjà àwọn ọjọ́ rẹ lọ́wọ́ èèyàn ní pọ́n wọ́n ní pọ́n jù wọ́n lọ́wọ́ èèyàn ní bọ́dì wọ́n ní jẹ́ yẹn ni wọ́n lè ṣèjọ́ sí dáadáa àwọn bàní ìsìrọ̀ílá ní kí wọ̀ ní kí padà lọ́ọ̀dọ̀ ọlọ́run ah ọlọ́bọ̀ bá ṣe dáadáa fún Músá ẹ́ irú àdéjì àtẹ́rẹ́ nìkan tí ó kì mọ́ ìfẹ́ sàmúlà kí ni àwọn yẹn ti dáwọ́ sáláṣí fóṣù kẹrẹ láì kí ó àwọn yẹn ti dáwọ́ sáláṣí ẹlòmí ò kí méjì dẹ́wà yìí ó ọ̀rẹ́ láì tó kí odò yóò tàbà sí ń padì ń lọ ní ẹlòmí ní lọ́gbọ́n pé rí

lẹ́yìn tó rí pé tẹ́ẹ̀nì wọ́n yọ tẹ́ẹ̀nì kó ń wọ́n ti ní ẹni tó ọdọ́dọ̀ mú sáfẹ́lá tí wọ́n ti pọ̀ padà gbogbo àìkọ̀ ọ̀kẹ́ tí wọ́n lọ tó padà yọ́ sọ fún púpọ̀ ni ó ah ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún jìdì ìlú náà ṣe ọgbẹ́ tí jìbìrì wá sọ pé ọmọ àṣẹ ọ̀dí dámúsá lówó ṣùgbọ́n jìbìrì náà fọwọ́ sí pé ìdẹ́ ọ̀padà wọ́n di tẹ́lù kó okùn táàtì múnsá ní ọ̀padà wọ́n tún yọ tẹ́ẹ̀lì okùn 20 múnsá ní ọ̀padà wọ́n yọ tẹ́ẹ̀lì okùn tẹ́ẹ̀lì múnsá tún sọ fún àníṣẹ́ <laughs> mọ́ bá wọn bà ní ìtẹ̀wé lálò wọ́n nípọn láyà wọ́n ga wọ́n ṣe gbogbo ẹ̀ ihu tọ́lọ̀ ọ̀tá gbé fún ní mélòó wọn ṣe ń bẹ̀ ọ̀pọ̀lọ̀ wọn ọgbà ọgbà ọdún ó ti sọ fún jírí pé ṣe ń lọ ìlú ìní ọlọ à ń ta àwọn ìwáyà yẹn kọlé o a lè máa máwọn kẹwàá tó ní tó kò sásìkò ó tún dọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá yọ márùn tó bẹ̀rù márùn ó tún pọ̀ márùn pọ̀ wákàtí márùn yìí pọ̀ ọkọ̀ àbí ọkọ̀ ọ̀nà ọ̀pọ̀ wàtàínú bí sọ́bìrì wọ́n sọ́lá ìnàhà lákàbí rọ̀tún ìnàhà lákàbí rọ̀tún ìlà alẹ́lẹ́kọ̀ṣẹ́ ọlọ́run bá ní ẹwà ìrànlọ́wọ́ pẹ̀lú ó kíkí tí a àfẹ́ntọ́lọ́n bá ṣe tó bá sàlámọ̀ orí rẹ̀ lẹ́yìn tó yẹ pé yóò sàárọ̀ ọlọ́run láti máa rẹ́ sí ọlọ́run ọba àwọn láńpẹ́ ní kọ̀ọ̀ṣẹ́ ọ̀hún àwọn ọ̀fẹ́ mú bẹ́ẹ̀nù ìsìlámù yíwọ̀ àà fọmùládọ́ jẹ wọ́n lò pẹ́ látara fún wọ́n jẹ ìkúté ní àmọ́ wọ́n dọ́gbọ́n fọ́lọ́ títọ̀fẹ́ bá ti kó bá yíkọ́ a máa pàdé yókùn lálẹ́ àárín mi tẹ́lẹ̀ náà títí lọ ó lè pàdá ó lè ṣùgbọ́n tó wọ́n bá ṣe ní rọrùn fún ẹni tó lọ́wọ́ sí ṣe ní rọrùn fún máa bá káàánú wọ́n náà máa rìn sí kàgáríkà kó ń tún mi kọ́bùn ọmọ náà lọ wà lẹ́kọ̀ọ́ bóò ni wọ́n lè jẹ́ tẹ́lẹ̀ tí bọ́lá ń lọ́sàánú wọlé èsè pé nígbà bẹ̀rẹ̀ ẹ̀rùn náà láti láyé kéwọ́n kàkí mára wọn àìwọ̀n àsìkò kẹ́ńbẹ́ta àti nkẹ́kẹ́ nígbà ọ̀yá ẹ̀rẹ́ wọ̀nyí alásàlásù ní bó wọ́n ṣe dùn táwọn ohun alásàlásù tó ìwọ̀n wọ́n wájú àtùbá àwọn jẹlọ àwọn yàrá alásàlásù mi jẹlọ ó tún tàtùbá ọ̀la lónìí ẹlòmí ìrún sẹ́ndé nẹ́fìlàjọ́ sẹ́ndé tí bá ń la àsàlásù nẹ́fìlàjọ́ sẹ́ndé náà gbogbo orí ó kú ọgbọ̀n ọlọ́wọ̀n bá jẹ́ jẹ́ láti yẹn lé mi náà ọlọ́wọ̀n bọ́ gbà sí ìdọ̀sẹ̀ tí ń bọ̀ Musa lọ pọ́ padà lọ́ọ̀dọ̀ ọlọ́ Musa wo jìbìrì ìbìrì ọ̀sọ̀ ọ̀dọ́ má lọ ẹgbà kẹgbẹ́ wá pé ibẹ̀ náà mú sí Muhammadu ti àbí eh, jìbìrì wo Musa eh, Muhammadu wo jìbìrì lù pé tẹ́kọ̀ wọn lọ jìbìrì ò fún pẹ́kọ̀ lọ kọ́ má lọ ẹgbà kẹgbẹ́ wá pé níbẹ̀ náà ni wọn àtẹ́bíwà Muhammadu aláṣọ pé ah a ní àtàyè mi rọ́pì ń tijú lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí ẹ̀gbà ni ìpè wá pé Muhammadu lọ lílọ tó lọ ní ọlọ́run bá fi fún lé gbogbo ẹ̀ náà lọ́kọ̀ ẹ̀ lílọ tó lọ ní ọlọ́run bá fi fún lé sí pé Muhammadu láyé bá jẹ́ lọ́kọ̀ òrùlàyẹ̀yẹ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ní ọlọ́run bí i ipò fàyínà ó kọ̀mṣò márùn tó ń kó lọ yẹn náà Kada sai kika? Tafsir. Kada sai kika? Tafsir. Kada sai kika? Tafsir. Kada sai kika? Tafsir. Kada sai kika? Tafsir. Sísì yẹn náà ni màá bá yín kọ́lẹ̀. Yẹn gbé dábàá ṣe kásùbà átà méjì yẹn. Bí wọ́n ṣe rí yẹn, wọ́n ti fọ́ kalẹ̀ ní tafsir nìkan wa. Tọ́wọ́ tún di àsìkò dùn. Tàwọn ti fi lórí tán, wọ́n ti kọ́ wọlé, wọ́n ti lábàá ìfẹ́ àti motivation ọlọ́run bá gẹ́gẹ́ ló fi wà tí fẹ́ káwọn ọdọ́ máa gbé motivation jáde a sí àwáṣe kí tẹ́lá ìtàǹtẹ́ mọ́gún tàǹtẹ́ iṣẹ́ tàǹtẹ́ nínú orin tó wà fáyé òun mọ̀ yìí ni pé ó ń sọ ọlọ́run bá gẹ́gẹ́ jẹ́ pé láti káṣùbà àtẹniká ti wájẹ̀ mú wa lọ ó dẹ̀ sọ pé mọ̀ òun yìí tí wọ́n bá jáde bí ìbùkún orí hàn wọ́n ti sì yára jáde jáde jáde wọ́n àtẹ́wà wọ́n ti wá jẹ lọ. òní sí ọlọ́run bá lẹ̀ fún wa iṣẹ́ ní ajá ní ó dẹ̀sùn àsìkò yẹn jí ó dáadáa ó dáadáa wa sì fẹ́ ó wọ̀ rẹ sí wa sì yìí sì fẹ́ wá kí n kọlọ tí lọ sí tẹ́lẹ̀ ó tó dájú tó mọ́gbó ó tó dájú tó ṣáà àwọn òun wákàtí mara òun ìyẹwà ìyànlẹ́gbà Muhammad dálàlọ́lá tó kó wá pàdé Muhammad ó ń tí ọlọ́run bá sọ pé ẹni yóò tó bá sọ ìwákàtí mara òun yẹ dáadáa àbí ilé àti wà lùdẹ́nà ìbẹ̀lẹ̀ àfáà bẹ́ẹ̀ mọ̀ sí sọ pé sísọ rẹ̀ náà ni òkú rẹ̀ aṣọ sùjúdù rẹ̀ asọ ìdúró rẹ̀ asọ àkókò rẹ̀ asọ gbogbo àwọn nǹkan yẹn lẹ́lòmí ẹlòmí máa ń tún wákàtí mara ro ṣùgbọ́n yóò mú wá nígbà tó bá wù nígbà tó bá wù ní ó wá alọ́lé olóṣèlú a lásìkò aago tí wọ́n àtúnṣe ìsàlọ̀ látẹ́nì ó wá sẹ́ bẹ̀rẹ̀ zúrí ó kí zúrí tán ọpọtọ́lámọ̀ báyìí ó gbá sí ìdó ọsálámọ̀ tẹ́láyì ó gbé mọ́ gúrì ìdó ọsálámọ̀ tẹ́láyì ó gbé sáà ìdó ọsálámọ̀ tẹ́láyì ó kí sáfún ìwé jẹ́rì áà ìjọ́ nìkan ní sí wò pé káà ẹni sáà sí wí ọfẹ́ jẹ chairman ó ti padà rí chairman yẹn jẹ láti lọ sáà wí yóò níjọ́ ní ni wo pé ah <laughs> láì sí ìdánwò láyé ti bàjẹ́ tó yìí ah ọjọ́ ju ní ìmú ọmọdé bá dán nígbà kì í tán ẹni àjọ lọ náà ah! irú àtọ́ sí ah! ni ah! ebó ohun tó mú wá òun tó ń gbìyànjú àwọn míì jẹ́ ẹ̀bẹ̀ sí èdè ẹ̀mú wa rárá lọ́pọ̀lọpọ̀ báwọn mùsùlùmí ṣe rí nìyẹn kàtígórì by kàtígórì ọlọ́run bá wá sáànú tiẹ̀ tó rí wa láti mára àwọn yẹn wa ọlọ́run túbọ̀ ṣe ó tún rí kí lákòókò rẹ̀ ọlọ́run túbọ̀ ṣe ó ń dúkọ ọba jẹ́ náà á ah! orí ńlá lọ́lọ́run ṣe fún pé awọ́dùn máa yóò hátà bí i tó ẹ pé ìjà ọkọ́ tó ẹgbẹ́ mọ́bí ẹlẹ́jọ́ kẹkẹ́ lórí mójú tó tó bá òkú oríire o torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní orí mú wá tó kọ wọ́n sì dùn ẹlòmí jẹ́ jìdìrí rí ó kọ̀ bàlá kàkẹ́rí jìdìrí rí ṣùgbọ́n bí jẹ́ jìdìrí dùn tó ẹ lọ yẹ iṣẹ́ rẹ̀ wò níbi F9 F9 ọ̀pá sì rárá ọlọ́run bọ́ba ní kí ọlá ó ṣe ìmú fẹ́nu ó fẹ́nu wa so ibi láti tó pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àyà kẹta lè tún ní nígbà tó bá tó di ọ̀sẹ̀ ń bọ̀ àbí ọlá a tún máa ẹni sáré ní náà nípa àtọ́wà àbúrò rẹ̀ wà nípa pé wọ́n ṣe mọ́lá àwọn alùsùn fà alákọ̀ọ́ náà mọ́ lójẹ́ ti kárí so but ìgbà táwọn ibi ìbẹ̀ láyé lọ́rọ̀ àbúrò rẹwà orí báyìí ìgbà táwọn ibi ìbẹ̀ láyé ojú ìgbà táwọn ibi ìbẹ̀ láyé àbúrò rẹwà tó ń bá ti tẹ́ra wọn lọ́dà wọn ní nígbàdà tó bímọ wọn lè sáà ń pọ̀ fún wọn náà ilẹ̀ ń tọ́ lọ ni òun ni pé níkẹyìn àbúrò rẹ̀ rọ̀ padà níyàwó ọmọ rẹ̀ sẹ́yìdì sọ nínú rẹ̀ kìí ṣe é já kọ pé àjẹsẹ̀ ní àbúrò rẹ̀ rọ sọ́rẹ́ ní rẹ̀ yóò wá sí àbúrò rẹ̀ kó yóò fẹ́ ní pé ọ́n náà wọ́n bá rí ìsìn náà gbé ṣe sọ bá àti ìsìn tó gbé kò ní rẹ̀ torí pé ọmọ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ẹ̀fẹ́kẹ̀ẹ́sì òun ni pé inú ìfẹ́ àbúrò rọ̀ ọ̀rọ̀ wá pé àbúrò rọ̀ yìí ó ilé rẹ̀ sọ́nà mẹ́ta àkọ́kọ́ rẹ̀ lálẹ́ ìwé òru rẹ̀ rẹ̀ mẹ́ta àkọ́kọ́ òun máa ń lò máa fi ṣe mọ̀rọ́jà àti ìjànẹ́bì òun kéjì àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó ẹ̀ orú kẹta àwọn ọmọ rẹ̀ inú ilé rẹ̀ yẹ̀dẹ̀ epo pé pé ẹ̀ta máa sọ wíníwíní sí lè mọ́ yìí òun wa fẹ́ tó fẹ́ ní pé àfihàn onílé ilé ìpẹ́kọ́ mi yẹ bọ̀tí bàbá lẹ́bí ń bẹ láyé ó tó sì gan-an ó tó sì débi pé ni wọ́n bá mú wá ní sàárà nínú ẹni máa kọ́kọ́

ìdílé ìdàbí lọ ṣùgbọ́n yóò ṣe pé àwọn tó yẹ pé bóyá owó ta lè fi gbalé ń bẹ̀ ẹ̀bá àwájú márùn ẹ̀bá àwájú mẹ́rin láyé láti dẹ́tọ̀ àti wá sí ẹ̀bẹ́ ẹ̀kẹ́ ẹ̀kọ́ ẹ̀dá fẹ́ bá wá àwọn tí wọ́n máa dá ní ilé wọn fún wa ìwọ̀n tí àwọn afáfá máa ń ta kò tó kọ́mọ̀ ìtí mọ́sálásí ọwọ́ ajẹ́ tí wọ́n já fẹ́ kòkó tó ìfẹ́ tó wá jẹ́ pé inú mọ́sálásí tí wọ́n gbé kalẹ̀ fóònù yẹn bákan náà wọ́n gbé kalẹ̀ fún ilé ogun yẹn ma ilé oorun ilé ìjọsìn wọ́n gbé kalẹ̀ sábà yìí lọ ní ẹ̀bá ń súnbẹ̀ àìmọye kẹ́ ló lè tẹ̀lẹ̀ inú kẹ́ tó lè tẹ̀lẹ̀ ní pé ìsinmi náà lè tẹ̀lẹ̀ sí ẹ̀ńkẹ́ ẹ̀ lè sùn sí ọjà nǹkan ara àwọn oríṣiríṣi ẹ̀ lè tẹ̀lẹ̀ sí ẹ̀ so láti máa jẹ́ pé pé akéyìn ó lè fi fún ilé ọlọ́run ọba lọ́wọ́ tí o máa pé èlè yóò kéré sí ibẹ̀ àti tó wáyé bọ́lá ọ̀gá ló gbé wá pé ó ti ẹ̀kọ́ ní bí àsìkò ní ti ká gbèrò sọ̀rọ̀ lẹ́ẹ̀ka ọlọ́run balọ́ sọ ó sọ ọlọ́run balọ́ kẹ̀dí mú yẹn wá pé láti ti rí ilé bọ́lọ̀ ó jẹ́ pásìkò ní ti ká tó náà títẹ̀ náà àfa máa ń sọ̀làyé pé ọlá ń fà ní tí wọ́n bá ti lè máa bọ́ gbé wá ó lè máa lọ ránjẹ ó jẹ́ ní ti ṣe ọ̀sán ní ṣe ti parẹ́ ránjẹ gbogbo ẹ̀kọ́ wá jẹ ránjẹ gbogbo onítòkù bí àwọn sọ́láṣẹ́ fún ọmọ ojú tókì ní ẹ̀ olówó pọ̀ ẹ̀lẹ́yàwó pé ẹ̀yìn mẹ́rin lẹ́sẹ̀ ní ká ní máa gbé jẹ àwọn mọ́sálásọ́ ẹgbẹ́ bí àwọn olówó lọ́pọ̀ nígbò ní ní sí máa padà bá ní pé ẹ̀dáwó ẹ̀dáwó ẹ̀dáwó ẹ̀dáwó ẹ̀yẹ yá dára máa tààbà káwọn òbí gan máa bá gbé wá gbogbo tí máa ń fààrẹ́ nù tí kò tó tó wá di pé a tó wá sọ mọ́sálásí di ìdá tó máa torí nǹkan yìí olè ìgbà ìgbà wàmí lẹ́dà ìgbésí fún jẹ́ àárọ̀ pátá ìgbésí fún jẹ́ àárọ̀ àwọn afá máa ń sọ wa lára nǹkan yìí aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ fún káwọn èèyàn ó ṣe ó wàlẹ́ àwọn òwe tèmi o o ọlọ́run ní mùsùlùmí ó máa ṣe sí rẹ̀ fún sí àbí wọn òṣè èyí ó nínú àlù kùránì òṣèlú kùránì ẹ̀wà nìkan mùsùlùmí ó máa ṣe wọ́n ṣùgbọ́n ìyàn àpẹ́ ẹmọ́ tó ra àwọn lọ́wọ́ lórí rẹ̀ mọ́kẹ́ máa lọ sí iléwu ààrẹ ni ọkọ̀ tọ́pọ̀ dáadáa ẹni alẹ́ òfin ọmọ wa dáadáa ní bàbá lọ́wọ́ ọ̀dá ọwọ́ ìdí jẹ́ pé ẹni ọba lówó ọwá tó bá jọ́ wọn lọ́wọ́ lè padà máa tàánú ẹ̀yọ́ máa ní sí gbogbo ọ̀rẹ́ wọ́n lọ pọ̀ sẹ́wú máa lọ ìwọnú ìwọnú ọ̀rà lọ́dún gbogbo kò séwu amápadà rí pé wọ́n bẹ̀ẹ́ ṣùgbọ́n ẹjí ó yé wọn pé wọ́n bẹ̀ẹ́ ẹjí ó yé wọn pé ó lè rí ó lè rí kẹ̀kẹ́ mú wá bára kòkò àfàìmọ̀ kọ́ máa yẹ pé bóyá ìsìn rẹ̀ gan <laughs> yóò ti rá tí mo tó dé tẹ́ẹ̀bẹ̀ sí ń sọ fún yẹn ẹ̀rìn ẹ̀ lọ́wọ́ tó bá padà dójú agbábíṣẹ́ ọ̀rọ̀ yóò máa fáàn nínú ọpọlọ rẹ̀ ọkùnrin tàbí Abdulaziz yàrígírí jẹ́ Abdulaziz tọ́jẹ́ street of the house lásìkò tẹ́láàmù nàbí aláàmùkọ̀ ládọjà òun lọ́jẹ́ street of the house ọmọ sákìrì títùpá Abdulaziz bilikẹni àbẹ̀yìn àmọ́lé lóyè ní ti ìgbò atlantic kìnnìkan atlantic kìnnìkan ní jẹ́ ní tàbí òun lọ́jọ́ twitter of the house wọ́n padà lé fún mẹ́rin ó sún náà ní ní kò tó ẹlò òkè dáadáa ó dà àwọn mùsùlùmí sákéré ẹ̀ lọ́wọ́ débi pé wọ́n ń fún ní program lọ́sẹ̀ ọ̀sẹ̀ jọ́kẹ̀ ní jọ́kẹ̀ lókù kó máa ti nípa lẹ́tọ̀ ó ti wà ní twitter of the house pé kó lè bá bàrá nígbà ya sọ fún ọ pé ah ọmọ àti táǹkì mọ àwùjá yẹn

àwọn onírẹ́rù àwọn ọkọ́ tó kú lórí oyè ọkọ́ wọn lábẹjà ẹni àwọn ìyàwó ẹgbẹ́ sí bá jà kíkan kíkan ní sákí tí bá jà gá orí àrílẹ̀ àrílẹ̀ kèsí wọlé o ṣùgbọ́n ti lẹ́bù ti háà ó padà jẹ́ ẹni ọba báyìí pé tẹ́kùn wọn lọ sókè ẹ̀sọ̀ ẹ̀ o lè wò tọ́bá lóhun lọ tọ́ tọ́bá wọ́ ṣùgbọ́n tọ́gbọ́rọ̀ ilé òkú olè dáadáa tẹ́rù tẹ́rù wí fún ẹ̀rìn ẹ̀lọ́wọ́ yóò máa rí àwọn ọ̀rọ̀ yẹn yóò ti dẹ́ yóò tàbí ọbí

wọ́n bá ìbẹ̀rẹ̀ ní pé ọ̀gá wọn ṣe báyìí àwọn náà sálọ ọ̀gá dìde ọ̀gá ń dó ó ti bá wọn lẹ́nu dó lẹ́yìn bí wọ́n ti pè lórílẹ̀-èdè ẹni ọba gbàdùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá tó ọba ṣe kí bóyá ọ wà ní fún ọ̀gá pátápátá tí ìṣẹ́jọ́ nìkan ní ọkọ̀ tó rẹ ọ̀rà ọjẹ́ ọjẹ́ ọ̀rà ọ̀kẹ́ náà yẹ̀mí kẹ́ tó súnmọ́ mi nígbà táwọn ọkọ̀ àwọn olójọ́ mẹ́rin àwọn wálé wọ́n kò èyẹ́ jẹ́ òkú gbẹ́ ọ̀rọ̀ máa fẹ́ àrẹ́jẹ má jayé orí ẹ̀ látẹ̀gírí òun lọ lẹ́lẹ̀ kejì tó ọlọ́run orí bí ó àwọn ilé gẹ̀ẹ́ tó kéré àwọn tí gbẹ̀ndẹ̀ wọn lè sọ ìhun tó lè lọ ṣùgbẹ́gìrìjì tó hùn lára ọ̀kẹ́ ní ọ̀gá débẹ̀ nú wọn a lè ní oṣù kò bá gbé èyí tó já gíríkì yẹn tó ṣùgbọ́n òun náà ní yóò ṣùgbọ́n ọ̀kẹ́ ní ọ̀gá débẹ̀ nú wọn ọ̀tọ̀ ní pé tí mo lè wà nínú àwọn pátì ẹjẹ̀ mi tó yẹ kan ẹjìbò fún mi ọ̀tọ̀ nílé lọ́tọ̀ èyí tó sì kẹrin tí ìbá wọn àfẹ́yẹ sọ́rọ̀ lórí ẹgbẹ́ yẹn òun ni pé fún wá mọ́ ilé wọn òdìbò fún òun ti làwọn kọmíṣánná kẹ̀kẹ́ tí wọ́n ti sọ àwọn mínísítà tí wọ́n fẹ́ wá mọ́ wọ́n fẹ́ yìn ọkùnrin láti fi bẹ́ẹ̀ kẹ́kẹ́ dìbò fún fún yẹn so nomination láti lélẹ̀ tí wọ́n wò lè yóò fún mínísítà ó ti jára wọn tẹ́lẹ̀ náà náà mọ̀ tó léwu sí náà so ṣùgbọ́n pé ṣé tí mùsùlùmí ọlọ́ ṣe ní ẹgbọ́rọ̀ fún orin rẹ̀ mùsùlùmí ó lè ẹkùn sí kódà tí gbogbo eré fún bàrẹ̀ ọmọ adó bẹ́ ẹmásòsè ló ẹmásòsè ló ọ̀hánì yẹn jẹ́ ẹmásòsè ní ẹmásòsè ní àwọn yẹn ń jẹ́ ẹmájálẹ̀ ẹmájálẹ̀ àwọn yẹn ń jà ọ̀gọ́wọ̀ ẹmásòsè lúlú kòránì kẹ ẹmásòsè lú ẹmásòsè lọ́lọ́wọ́ bò mí dàyẹ́ ti nígbà ń sọ̀rọ̀ báwọn ẹkọ́ ti lọ́sẹ̀ lójọba yìí tó àwọn èèyàn ó ṣe àfi àpò ìyẹn náà sì ní kápá àwọn ènìyàn lórí ẹni ọba ti wá lọ ìyẹn ti wà tẹ ọlọ́run ló sàmù ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀rọ̀ tó ń sálẹ̀ ọjọ́ ti lọ so ọ̀rọ̀ tó ń sálẹ̀ ń fáwọn apá ohun tún náà máa ń sọ náà ni pé ó dìgbà tó bá tó padà síbi ìlànà ọlọ́run àti ìlànà ẹ̀lẹ́bí àwọn ọmọ sàlẹ̀ kí ni ìyẹn tó tó rọwọ́ ètò tó bóyá àfẹ́ àgbà kí ni mo tá lọ kí ni ìlànà ẹni tá lọ ibi ọmọ pé التلبية والتسوية التسوية والتلبية كني متعففين تقول له ما أجوز الله òun ni fún ọmọ ogun mẹ́ òun ni fún lè dogun kó dogun ó lè jà ó lè jà ní àná ẹ mú títọ́ jọ ẹ torí bí hàtìmọ̀ nìyẹn ti wà náà àti ìgbà ọ̀dẹ́bí dọ̀la àwọn yẹn lápadà ní ṣùgbọ́n kí ló bá àti ìrìn ìgbà ní àìsí ìpadà náà àìsí ìpadà sí orí ìlànà àwọn aṣáájú wa lọ bí wọ́n ti sọ ọ́ ẹ̀sùn nígbà tí wọ́n sọ ẹni tó jẹ́ olórí ìbẹ̀ nígbà yẹn nígbà táwọn kùsùn nígbà ẹgbà kí ibẹ̀ wọ́n kẹ̀dí máa mọ̀ sọ ní pẹ́tò àwọn ti kàánú báíbù àwọn wípé kùsùn àágbà ṣùgbọ́n kí iye òun nígbà lẹ́yìn ẹ̀kọ́ lórí ìlú ọgbẹ̀gbọ́ ó máa ń fún gbẹ̀rímọ̀ dínà ìgbà tí wọ́n rò fi mọ̀dínà ẹlẹ́ tó padà wá wá tó padà wá sí Jerusalem ẹni ẹgbẹ́ sí ìlú lọ́wọ́ rẹ̀ yẹn ló jẹ́ pé intansuru lọ́ha tẹ bá rán lọ́wọ́ bá ti ọlọ́gbọ́n ìwé ìfẹ́ sí àkùdá tọ́ ìdà tó wà ń bẹ̀ náà tó ẹwà mọ̀ pé àwọn tó tí wọ́n tàbí tí wọ́n bá ìtàbíjẹ wọ́n borí nílé láìsí ọlọ́ọ̀tà wọn lẹ́kàlá